وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́run kọ́lọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábí ànábì àti gbogbo àwọn mọ̀mìnì tí ó dúró ti ẹ̀sìn ọlọ́run abó ti tọ́ àti bó ti yẹ títí di ọjọ́ ẹ̀san bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwa náà hadithu èyí tí a kà lónìí pẹ̀lú ògo ọlọ́run náà ni hadithu ẹlẹ́ẹ̀kẹjọ alhadithu sáàmìnú min kitabi jami'i al-ulumi wal-hikam. al ulumi للإمام الحافظ ابن الرجب الحنبلي رحمه الله تعالى عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيم الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله وفي رواية في صحيح البخاري عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس يعني المشركين حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فإذا شهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله وصلوا صلاتنا واستقبلوا قبلتنا وأكلوا ذبيحتنا فقد حرمت علينا دماؤهم واموالهم الا بحقها أكون فون الله أبا أترى عليكم إكاتك فون النبي محمد صلى الله عليه وسلم حديث ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni hadithu ti abdullahi bin umar gbà wá bákan náà anas ibn malik rabi allahu ta'ala anihu ọ̀nà gbàwá nínú ẹgbàwá míì mu'adh ibn jabal radiyallahu ta'ala anhu òun náà tún gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alayhi wa sallam pẹ̀lú gbólóhùn tó sọ wípé ní innama umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa anna muhammadan rasulullah wa yuqimu as-salah wa yu'tu az-zakah fa idha fa'alu dhalika faqad asamu فقد اعتصموا أو عصموا دماءهم وأموالهم إلا بحقها وحسابهم على الله عز وجل bákan náà Abu Hurairah radiyallahu ta'ala anhu òun náà gba hadithu yìí wá nínú ẹgbà wa títí ẹ̀ kò sí ìkọ́mù sọlá ń bẹ̀ bákan náà kò sí zakati níbẹ̀ but hadithu yìí náà wà nínú Sahih Bukhari àti mùsùlùmí عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فمن قال لا إله إلا الله عاصم مني ماله ونفسه إلا بحقها وحسابه على الله عز وجل أو hadith ما tí أكاكالي آه، حديث kalẹ̀ عبد hadith بن عمر أني umaru hadithu ẹlẹ́ẹ̀kejì anas bin malik radiyallahu ta'ala anhu òní ó gbà wá hadithu ẹlẹ́ẹ̀kẹta mu'adh bin jabal radiyallahu ta'ala anhu òní ó gbà wá hadithu ẹlẹ́ẹ̀kẹrin abu hurairah ni ó gbà wá hadithu àkọ́kọ́ sọ wípé ní umirtu an uqatila an-nasa hatta hatta yashhadu an la ilaha illa allah anabi sallallahu alaihi wasallam sọ fún wa umirtu wọn pa Ah, ìtumọ̀ ẹni wípé eh, fẹ́ẹ̀lì tí tí wọn ò dárúkọ fáìlì ṣùgbọ́n ẹnìkan kan nípa anabi sallallahu alayhi wa sallam láṣẹ àyàfi ọlọ́ọ̀bá tó rán anabi níṣẹ́ sallallahu alayhi wa sallam tó kí wá ní àṣẹ tí wọ́n pa òun náà ni wípé ní an uqatila nas pé kí n máa bá àwọn èèyàn jagun kí n máa ja àwọn ènìyàn lógun kí n máa gbà wọ́n ní ìyànjú kí n máa ṣe ìsítí fún wọn títí títí ìní pé kò níyẹ kò nígbò tí ó mọ̀ jà wọn lógun hatta yashadu alla ilaha illallah ìgbà tí ó tó fi wọ́n lẹ̀ òun nígbà tí wọ́n bá tó wí gbólóhùn la ilaha illallah wa anna muhammadan rasulullah ìpè káńgbà wípé ní kò sẹ́nìkan kan tá a máa ń jọ́sìn fún àfi ọlọ́run ọba bákan náà wípé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrúsìn rẹ̀ sì ni sallallahu alayhi wa sallam bákan náà wa yuqimu sọlá títí tí wọ́n sì máa fi kí ìran wa yu'tu az-zaka tí wọ́n fi yọ zaka lẹ́yìn tábà ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí yìí ni pé ṣahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah tí ṣe orígun àkọ́kọ́ wa iqamu sọlá tí ṣe orígun ẹlẹ́ẹ̀kejì wa ìtaù zaka ti ṣọrígun ẹlẹ́ẹ̀kẹta fáìdà fáàlù dhalika tá a bá ti ṣe gbogbo ẹ̀ dhalika gbogbo nǹkan tá a ti kà síwájú mu àásọmù mi ní dìmọ́ àwọn wa àmúwàlà wọn ẹ̀jẹ̀ wọn ó ti di èèwọ̀ ni pé wọ́n ti di ẹni tí a gbọ́dọ̀ bájà mọ́ a gbọ́dọ̀ jà wọn lógun mọ́ ẹ̀jẹ̀ wọn ti di èèwọ̀ a gbọ́dọ̀ ta sílẹ̀ wa àmúwàlà wọn bákan náà owó wọn náà ó ti di èèwọ̀ ni pé a gbọ́dọ̀ kó wọn lẹ́rú a sì gbọ́dọ̀ jẹ́ kó nǹkan ọ̀rọ̀ wọn ní lógun illa bihakil islam àyàfi èyí tó bá ní déédéé òǹdí wọn tá a fi gba ẹ̀tọ́ tó jẹ́ ti islam lọ́wọ́ wọn ni pé èyí tí wọn ò bá ṣe fẹ́ pé ní lára ẹ̀tọ́ sì ló wà tá a rí ẹ̀rí fún un kódà bí ò bá di tí ò bá tí a bá dá pẹ̀lú hadith yìí a jẹ́ pé ní òun náà yóò wọnú rẹ̀ wa hisabuhum ala Allah so èyí tó bá kú tí ó hàn sáwa tí ó hàn sáwa ẹ̀dẹ́ ènìyàn so ọlọ́run ọba ní ọba tí tí ó ṣèdájọ́ eléyìn hadith ilé ìtaka yìí ó wà Bukhari àti mùsùlùmí wọ́n gbà wá bákan náà nínú hadith ti Anas ibn Malik radiyallahu ta'ala anhu òun wà nù Bukhari kò sínú Muslim gbólóhùn títí ẹni wípé omerutu eh, an uqatila nasa bákan náà wípé wọ́n pa mí láṣẹ kí n máa eh, ja àwọn ènìyàn lógun hatta yashadu alla ilaha illallah eh, títí tí wọ́n fi sọ tó gbà wípé ní àgbọ̀dọ̀ jọ́sìn fẹ́nìkan kan àyàfi ọlọ́run wa anna muhammadan abduhu wa rasuluhu àti pé anabi sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni fayida shahidu an la ilaha bá ti gbà bẹ́ẹ̀ wípé àwọn ò ní jọ́sìn fún nǹkan kan mọ́ àyàfọ́ lọ́hùn àwọn ò sì ní àwọn sì gbà wípé ní òjíṣẹ́ aláàmú sọ̀rọ̀ sálám ẹrú sìn rẹ̀ ni wọ́sọ́lù sọ̀lá tànà tí wọ́n sì kírun gẹ́gẹ́ bá a ṣe ń kírun tí wọ́n kírun gẹ́gẹ́ bá a ṣe ń kírun wọ́sítàkìbàlú kẹbùlá tànà tí wọ́n sì gbà wípé maka tá kọjú sí òun náà ní ìbùdájú kọ kírun wọ́n ákàlù dẹ̀bì hátànà tó jẹ́ pé ní irú ntànjẹ lóúnjẹ làwọn náà ń jẹ fakọdi harumati alena dema ohun ẹ̀jẹ̀ wọn ti di èèwọ̀ tá a gbọ́dọ̀ ta sílẹ̀ wà á kódà owó wọn náà ó ti di èèwọ̀ illa bi haqqiha àyàfi pẹ̀lú haqqi eh, ẹ̀sìn. bákan náà hadithu mu'adh bin jabal radiyallahu ta'ala anhu òun náà ó dákọ gbogbo nǹkan tí tá a ti dákọ síwájú yìí ni pé shahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulullah wa iqamu salah wa itau zaka tá a bá ti ṣe so ẹ̀jẹ̀ wọn àti owó wọn ó ti di èèwọ̀ hadithu yìí tí àbúrò rẹ̀ gbà wá òun nìkan ló yàtọ̀ sọ pé ní lẹ́yìn la ilaha illallah nìkan òun náà ni àníbísọ̀rọ̀ sálà ń dákọ̀ nù hadithu títí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bá a sọ yìí pé ní gbogbo bó tábà ti rí ṣahadatan la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam ó ń tẹ̀lé torí pé wọn ò lè jápọ̀ àjẹ́ pé nínú hadith ti Abu Huraira, orígun alákọ̀ọ́kọ́ nìkan ọ̀nà ni anasọ̀rọ̀ sálà ń dákọ̀ nínú hadith ti ibnu umaru àti hadith ti muwazu bin jabal àti hadith ti anas radiyallahu ta'ala anha àwọn eléyìí wọn dákọ̀ orígun mẹ́tẹ̀ẹ̀ta tó pé Eh, hadithu ti mu'adhu òun tún wá dá kọ̀ǹkan míì tí ò sí nu àwọn hadith tó kù òun fi kún wípé ní wasallu salatana wọ́n sì kírun gẹ́gẹ́ bá náà ṣe ń kírun so eh, eléyìí gbọ́dọ̀ nítumọ̀ kì í tó aṣọ nìkan wastaqbalu qiblatana wọ́n tún gbà wípé ní ibi tá à ń dájú kọ yìí ni pé maka eh, kébólà àwa mùsùlùmí ni. kódà wà á kà ló dẹ̀bi hátànà ó tún di wípé ní oúnjẹ kan là ń jọ ń jẹ níta ń jẹ làwọn náà ń jẹ nta sì jẹ àwọn náà yìí jẹ ó túmọ̀ sí ìwé lẹ́yìn nù tábà wo àdéhùn mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn onímọ̀ àdéhùn ni àti onímọ̀ fíkìwò ni wọ́n sọ òye tí tó pọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n nǹkan tá àdéhùn dálé lórí náà ni wípé kí ni ó máa jẹ́ ògóǹgórí ẹ̀sìn ìsìláàmù àbí ní ìdàkejì kí ni fẹ́ǹsì odi ìsìláàmù tó yẹ pé tíyàn bá ti wọ̀ ọ́ so ó ti wà nínú wípé a gbọ́dọ̀ kọlù mọ́ àtọwọ́ rẹ àti ẹ̀jẹ̀ rẹ ìkíní ti di èèwọ̀ a gbọ́dọ̀ pa tó yẹ ni pé a gbọ́dọ̀ pé ń kèfèrí mọ́ torí ní tá a lè pa òun ní í ṣe kèfèrí a ní pé kèfèrí bá ní yíyún ẹ̀jẹ̀ rẹ kì í ṣe kì í ṣe èèwọ̀ kí ni èèyàn ó ṣe tó fi di wípé ní irú ẹni bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ fọwọ́ kàn mọ́ tó àpapọ̀ gbogbo àwọn hadith pátápátá òun náà ni là ń pè ní ọgbà Islam tabasiwo a rí i pé gbogbo hadith eléyìí náà òun náà ń padà sí hadith Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ìtì àfààfin bẹ̀rẹ̀ tírà rẹ̀ òun náà ni hadith Jibril nígbà tó wá tó wá bá nípa sọ̀rọ̀ yìí pé ní akhbirni anil Islam ó ní kó sọ nǹkan tá ń pè ní Islam fún ànábì dá lóhùn a rí i pé orígun márààrún sọ̀rọ̀ sọ̀rọ̀ ń kà fún un nínú hadithun bákan náà ó iman anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún un iman ó tún ní akhbirni anil ihsan àìsàn wípé ní gbogbo ibi tí tán àti imani àti ihsanu tán bá pa wọ́n pọ̀ nínú gbólóhùn kan náà gẹ́gẹ́ bó sì wà nù hadithu Umaru ìtumọ̀ wọn yóò máa yàtọ̀ síra wọn àwọn ibi tán bá dákọ ẹyọ kan nínú násù kan yìí ni pé nínú ẹ̀rí kan bóyá nu aya al-Qur'an ni o àbí nínú hadith anabi sallallahu alaihi wa sallam ni o tá a bá dákọ̀ ìsìláàmù tí wọn ò dákọ̀ kejì níbẹ̀ wọn ìsìláàmù yóò máa túmọ̀ sí ìsìláàmù yóò sì máa túmọ̀ sí ìmánu yóò sì máa túmọ̀ sí ìsánù bákan náà tán bá dákọ̀ àdínù gẹ́gẹ́ bí ẹ náà sọ pé ní inna dina inda Allahi islam tán bá dákọ àdénù àti hadith ta kà níjọ ní wípé ní àdénù nasiha wípé ní a rí pé àdénù nìkan ni ọlọ́run bá dákọ nínú inna dénù indallahi al-islam wa man yabtaghi ghayra al-islam dinan tó tán bá dákọ ẹ̀ báwọn tó ń dákọ pé ìkejì òun náà máa kó sínú inú rẹ̀ tó ń túmọ̀ sí pé ní ìtànpè ní àdénù òun náà ni ìtòkó ìbàdàtù àti muamalatu sínú gbogbo táà ń ṣe pátápátá àmọ̀mí ní méjì tó pín sí náà nù nípa pé nìkan tá à ń ṣe tó túmọ̀ sí tó jẹ́ pé ní láàrin àwa àtọlọ́run ọba ni òun là ń pè ní ìbàdàtù àwọn nǹkan tá à ń ṣe tó jẹ́ pé ní láàrin ara wa ni òun là ń pè ní àdàtù yìí ni pé àṣà àti nǹkan tó jẹ́ pé à ń ṣe gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ ẹ̀dá ènìyàn hadithu mu'adh bin jabal radiyallahu ta'ala anhu òun kó méjèèjì yìí papọ̀ hadithu ti ibn umar àti hadithu ti anas àti hadith ti Abu Hurairah radiyallahu ta'ala anhu àwọn òkọ́lé yìí ń sínú but náà làwọn afáwọn sọ yẹ pé ní gbogbo ń tábà máa sọ nínú ojú ọ̀nà ẹ̀sìn kọ̀ọ̀kan èèyàn ò gbọ́dọ̀ mú hadith kan wáyé pé ní òní hadith tó bá ti gbámu nìkan náà ni ni ó lò láì ní bojú wo èyí tó kù mọ́ tó bá ṣe bẹ́ẹ̀ àwọn àṣìṣe tó pọ̀ yóò wáyé fún àpèjúwe kéèyàn wá mú hadith ti Abu Hurairah nìkan ìpínlẹ̀ tó ń wí ni wípé ní hatta yashhadu an la ilaha illallah wọ́dà kò sí muhammadu rasulullah sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé ní ẹni tó bá ti gbà pé la ilaha illallah tó máa pé ní ntòhun tó ń kàn ní pé ní ọlọ́ọ̀ nìkan èló kàn àwọn tó muhammadu rasulullah sallallahu alaihi wasallam yìí wò kàn ìpè tànàbì wò kàn gbàtà nàbì ti kú ànàbì ti kú nù kò sí tó kàn mọ́ táwọn anípínlẹ̀ kílẹ̀ rí rẹ̀ tó ní pé hadith àbí hòrera ni sàn kó lẹ́rìí mọ̀tàbí fún ni pé ah, ọ̀ lè mú hadith àbúrò rẹ̀ nìkan torí pé nínú ojú ọ̀nà nínú ojú ọ̀nà àwọn àhàdíìsì míì tó wà tí wọ́n dákọ̀ nǹkan tí àbúrò rẹ̀ ò dákọ̀ sínú rẹ̀ bákan náà àtàwé fún wípé ẹni tí ọlọ́ọ̀gbá múlẹ̀rí òun tó bá sọ wípé ní ó bá dáa ni tó sì ṣe múlẹ̀rí ajẹ́ wípé mùsẹ́lẹ̀ wọn tó lè kàdáàb sẹ́mọ̀ nígbà táwọn sọ̀rọ̀ sálà ń kú tán àwọn lárúbáwá àwọn náà pín sóríṣiríṣi arínú wọn tó ń hárò wípé àníṣàlọ́sálà ìmá tẹ̀lé nígbà tí ń bẹ láyé ni eti ò bá ti sí láyé má ìtẹ̀lé òjọ́ ràn yàn fẹ́ni kọ̀ọ̀kan má òun ló pé ní àtàwọn aṣáájú àtàwọn míì tí wọn náà declare wípé àwọn ò máa ṣe ìsìláàmù o àmọ́ muhammadu àwọn ò yọ kó ń muhammadu àwọn ò yọ náà kó ń àwọn ò ní fún eh, ẹnìkan kan zaka mọ́ katanabi ti kú so ó ti parí nù ẹ̀rọ pé irú àwọn eléyìí ò ní ìsìn àdéhùn ti Abu Hurairah sọpọ́ọ̀tì wọn bàbá àwọn ẹ̀pẹ́ ní àdéhùn ah, Abu Hurairah kò sọpọ́ọ̀tì wọn torí pé àdéhùn míì a sì wá lè ka hadithu ti ẹnìkan láì ka àwọn hadithu tó kù so à ń láti ka àwọn hadithu mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀fẹ́dẹ̀ta tó kù àtàwọn àmì torí bí irú wọn. so eh, eh, àkọ́kọ́ nu bákan náà lẹ́ẹ̀kejì hadithu yìí àwọn implementation rẹ̀ lílo rẹ̀ lílo hadithu yìí ṣé ọlọ́dọ̀ ní kọ̀ọ̀kan ni ni ni àbí ìmáàmù ẹni tó bá jẹ́ aṣíwájú mùsùlùmí àbọ̀n ní ló ń bá wí a rí i pé internet sọ̀tàn wọn pé ní omeru tù pé wọ́n pa mí láṣẹ ni gẹ́gẹ́ bí aṣíwájú pé kóun máa kọ́ tààlà mùsùlùmí so níbẹ̀ òun àjẹpọ́nà méjì làdéhùn lè gbà wá tá a bá fún dáúlà fún estate orílẹ̀-èdè báyìí pé ní tá a bá ń sọ̀rọ̀ jihadi kì í ṣe pé individual ni lọ́rọ̀ kàn ìmáàmù àti àwọn aráàlú àwọn lọ́rọ̀ kàn tó bá so èrò hadith yìí nísìn rẹ̀ kò sí lọ́ńdà kọ̀ọ̀kan ọwọ́ ìmáàmù wà ìmáàmù ni ọlọ́run ń direct ọ̀rọ̀ sí sọ̀rọ̀ sálàm ìmáàmù làlẹ́ sọ̀rọ̀ sálàm òun ló jẹ́ ìmáàmù nígbà náà wípé ni wọ́n pa òun láṣẹ òun ni ó wàá sọ ohun tó bá yẹ kí àwọn ẹlẹ́yìn ò ṣe fún wọn pàápàá jùlọ tó bá dórí wípé ní omeritu and okoti lanasa wọn apá mi láṣẹ kí n bá àwọn ènìyàn jagun àwọn ènìyàn anaso níbẹ̀ ń tí àwọn àfa aládìí fi sí ni wípé ní ai almushirikina. Al àwọn amúṣirìkóna yìí ni pé ní àwọn ẹlẹ́bọ tọ́ba wá sọ pé àwọn ẹlẹ́bọ tábà bá àwọn ẹlẹ́bọ jà kì í ṣe pé ọlọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan ni ó dìde ní òde pé ní òkè wọn lẹ́lẹ́bọ ń bẹ ní àdúgbò kan ó yẹ jẹ́ ká lọ rárá kódà kì í ṣe máa mú mọ́sálásí òmérútú àni òkọ́ ti là náà sa ọlọ́run ìmí láṣẹ anásọ̀lọ́sọ̀lọ́ ọlọ́run láṣẹ ẹni tí ó tún rẹpùrẹsẹ̀ntì rẹ̀ òun náà ni ẹni tó bá tún dúró ní ipò rẹ̀ gẹ́gẹ́ bíi Abubakar Siddiq radiyallahu ta'ala anhu bó ṣe ṣe nígbà tí ah, ó di pé ní òun ni àṣẹ mùsùlùmí dé sí ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ báyìí ṣàlàyé yìí náà nísìn so ah, dáwọ́là òun ni ọ̀rọ̀ kan then omerutu àwọn òkọ́tìlà náà sá pé àwọn èèyàn á nípa àwọn àáfàá tó sí al-mushrikina àwọn tí ì bá ṣe mushrikina ń kọ́ gẹ́gẹ́ bí ahlul kitab tápẹ̀júwe nísìn àwọn tí wọ́n jẹ́ bàkàtà bí yìí ni pé àwọn tá a fún ní tírà gẹ́gẹ́ bí àwọn Yahudi àwọn Jew àti àwọn Christian ṣé ọlọ́run pa ànábì láti sọ̀rọ̀ àṣàlà yìí kókó bá àwọn eléyìí oúnjẹ lé àwọn táwọn bá gbọ́ yé bẹ́ẹ̀ nínú hadithu yẹn ni pé ah, bàtà ti pé òmìnirítọ́ àni òkọ́ tí là nasa wà nasa ò ní bẹ̀rù àmù ni ìbí pé ó kó gbogbo yẹn sínú ó kó mùsùlùmí sínú torí mùsùlùmí èèyàn ló náà ó kó kèfèrí sínú ìní pé kèfèrí tó jẹ́ lẹ́bọ̀ ó kó sínú torí pé èèyàn ni ó kó àwọn àálò kìtàbí náà sí nítorí pé èèyàn ni wọ́n gbogbo tí ń bá ti ń jẹ́ ìran èèyàn wọn la àdéhùn yìí kó sínú ṣùgbọ́n àwọn afáàná sọ pé ńlá àwọn tó kó sínú òun ni àwọn tí àwọn ẹlẹ́bọ torí pé kò ní bá làákàyè mu pẹ́ pé àdéhùn sálọ̀tọ̀ á ní pé ní wọ́n pa òun láṣẹ kó máa bá àwọn tán ti ń tẹ̀lé òun jà jẹ́ pé ìyàwó yìí ti kó òun náà àwọn tí ó bá jà bákan náà ọlọ́run gbà tí ó ń sọ nípa báwọn lè wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà tó ń sọ nípa jihadi ọlọ́run pé yáyọ ànàbí harridil mu'minina alal qitali ìrẹ́ ọ̀nẹ́bí sọ̀rọ̀ sálàm ti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn mùmìnì tá ń tẹ̀lé ọ ṣé wọ́n lógun pé tá a bá ti ní ogun yá ogun yá nù. a wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ànẹ́bí sọ̀rọ̀ sálàm bá jagun lójú ayé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ community wọn àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ so wọ́n sẹ́ǹdì èèyàn sí àwọn oríṣiríṣi ìdílé eh, àwọn lárúbá tángbà náà àmọ́ àwọn tí wọ́n jẹ́ Jew àwọn Yahudi àtàwọn Christian nínú wọn pàápàá jùlọ àwọn tán bá tó yí àníṣòro sálàm bá ń Madina gẹ́gẹ́ bí àwọn ah, kòrẹ́vọ̀ ni kọ̀ìnàkọ́ ni àti ìbànú Nadir àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti wá ń lu Madina káníṣòro sálàm tó dé pàtàkì àníṣòro sálàm wọ́n dé ní tó ṣe ni pé ó pè wọ́n jọ sallallahu alaihi wasallam wọ́n sì sign agreement láàrin ara wọn pé òkè àájọ máa gbèlú Madina ní pẹ̀lú ìtòbí ìnòbí ntọ́ba bá wa ó bẹ́ẹ̀ yín náà àwọn Yahudi ntọ́ba sì bẹ́ẹ̀ yín náà ní external ọ̀tá so àwa náà wà yí pé ní àájọ fèsì wọn ni wọ́n wà yí pé ní ọ̀tá tí ó bá wa bẹ́ẹ̀ yín jà àjọ àwọn Madina náà ni kò àwa náà àní àníyọkùnrin aburú wọn so n tó bá jẹ́ ọ̀tá tí ń bọ̀ láti ta gbogbo alájọ fèsì wọn so nǹkan tá a jọ ṣe ìfẹnukò lé lórí òònù anisọ̀rọ̀ sálàmù sì bá wọn jagun until táwọn wọ̀nyí tó di wípé ní wọ́n betray agreement wọ́n breach agreement wọn so wọ́n wọ́n tako wọ́n yapa àdéhùn ìgbà wọn lànà sọ̀rọ̀ sálàmù tó wà ní pé ok ẹ ti yapa àdéhùn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wá bá wọn jà níbà wọn jà yìí pé ẹni tó yapa àdéhùn àmọ́ nípìnlẹ̀ anábì bá wọn jagun so àwọn tí wọ́n bọ̀ yé bá wọn wípé àwọn tí ó padà dán lé wa lórí ká bá jagun in principle òun ni àwọn mọ̀ṣẹ̀rẹ̀kú náà pàápàá jùlọ bàtà wọn tún mọ òmìnirítọ́ àni òkọ́tìlà nasa sí àwọn mọ̀ṣẹ̀rẹ̀kí àmọ́ ahlul kitab àwọn ahlul kitabi wọn ta fún tíra pé àwọn yóò sí níbẹ̀ nípìlẹ̀ nínú hadith tó fi sọpọ́ọ̀tì wọn náà ni wípé ńgbà Ànábì sallallahu alaihi wasallam ti ń rán Mu'adh bin Jabal lọ sí Yaman nítorí fún ni pé innaka ta'ti ila qaumin min ahlil kitab àwọn tó ń lè bá wọn àwọn tọ́lọ́wọ́n bá ti ránṣẹ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o àwọn tá ti ní tíra ni ìdí pé àwọn Yahudi ni wọ́n àtàwọn Nasara bọ́ ọ bá débẹ̀ ntọ́ kọ́kọ́ ṣe ni pé pè wọ́n sí àwọn nǹkan tá a ti kàkà lẹ̀ yìí tàbí nìkan pè wọ́n sí sallallahu alaihi wasallam kò wá ní káwọn bá wọn jagun ó ní kó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni fa alimuhum kọ́ wọn wípé anallah iftaraba aleihim anabi sì káwọn nǹkan pé káwọn kọ́kọ́ gbà wípé ní la ilaha illallah wa anna fa inhum ata'uka bàbá wa mọ̀ dáadáa tó yé wọn fa alimuhum anallah iftaraba aleihim khamsa salawatin fi yawmin wa layla pé ọlọ́run wá pa ó ṣe ìrun ní ọ̀ranyàn lé wa lórí so títí dé ìparí hadithu idan anaso nínú hadithu yìí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́wà tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ kèfèrí ni ah, àtúmọ̀ hadith àkọ́kọ́ nù anabi wa ń bá sọ̀rọ̀ sọ́la wípé ní tábà ti gbà bẹ́ẹ̀ tábà pé la ilaha illallah àìtúmọ̀ pé la ilaha illallah ìtumọ̀ ní pé ní la ma'buda bihaqqin illallah àgbọ̀dọ̀ jọ́sìn fẹ́ẹ́ nìkankan àfi ọlọ́run so àwọn àwọn àfáàsì ti wá gbìyànjú wọn wá sọ̀tún ma kí náà ń pè ní ìbáàdà fún wa n ta ń pè ní ìbáàdà òun náà ni kẹ́límọ́tò ń jámíà ọ̀rọ̀ kan tó yẹ pé ní ó wà comprehensive ni ó kó gbogbo gbogbo ntí ọlọ́run bá pa wá láṣẹ ká min qawlin aw fi'lin yálà lọ́rọ̀ ni ọ̀rọ̀ dáadáa gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ dáadáa látòkè délẹ̀ ìbáadà ni gbogbo tí ń jẹ́ iṣẹ́ dáadáa pátápátá látòkè délẹ̀ ìbáadà ni gbogbo tí wá ń jẹ́ ìran ọ̀rọ̀ ní ìran aṣẹ́ ni tí mùmí ni ó bá ṣe kò gbọdọ̀ sí fẹ́ lómi àfi ọ̀tọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà muhammadu rasulullah káwa yìí pé ní ànúfẹ̀rọ̀ sálàmù ni ọlọ́run bá ránṣẹ́ sí wa ìtumọ̀ náà ni wípé ní a gbọdọ̀ gbé ẹsẹ̀ tayọ ẹsẹ̀ rẹ̀ a gbọ́dọ̀ kọjá ààlà rẹ̀ a sì gbọ́dọ̀ sin lọ́hùn àyàfi pẹ̀lú nǹkan tí anabi sallallahu alaihi wasallam ìtumọ̀ ẹ̀ náà nù lẹ́yìn náà à ń yóò ké mú àsọ̀lá ká máa gbẹ̀rún dúró àti sọ eléyìí náà yìí ní àtàbárì nínú kùránì ni àbí nínú sunna anabi sallallahu alaihi wasallam ni ntí wọn máa ń tẹ́ kùránì máa ń lò àti sunna ni pé ní ìkọ́mù sọ̀lá ìgbé ìrun dúró nú èdè lárúbáwá ìyàtọ̀ ń bẹ láàrin ìkọ́mù sọ̀lá àti àsọ̀láàtù pàmbélé gbogbo tá a bá ti nú alukurani àbí nù sọ́nà tọ́lọ̀ sọ pé ní ó kàn ní pé ní sọ́lì àbí sọ́lù ìtumọ̀ sọ̀láàtù níbẹ̀ kò ní máa jẹ́ irun táǹkì àdúrà ni ó máa jẹ́ gẹ́gẹ́ bí wàsọ́lì kóhìmínà àmúwálẹ̀ ń sọ́dá kọ́tà tó tọ̀ àhírò hàn ọ̀tùzàkìhìm bíhà wàsọ́lì àlẹ́hìm ìnà sọ̀látàkà sákànù láhùn aláàbí wàsọ́lọ́n pa aláṣà yìí pé ní kó mú owó kó máa mú owó nù lọ́dọ̀ àwọn àwọn tí wọ́n ní kó máa dá padà sọ́dọ̀ àwọn tí wọ́n ní pè zakati ọlọ́run wá pa látàrí pé ní sọ́dọ̀ pátán tó tọ́ hero home so tí ó máa jẹ́ àfọ̀mọ́ fún àwọn tí wọ́n ní tí wọ́n ní owó wọn gan náà tó máa jẹ́ ìdàgbàsókè owó wọ́n ṣé níta àwọn àwọn tó máa ṣe pé ní kírun ilé wọn lórí rárá àgbà tí wọ́n yé sòkun ìtumọ̀ ẹni pé ní sọ́lé ayé ọdún ìrù láhùn tọrọ fún wọn ṣàdúrà fún wọn báyìí pé ní nínú ṣẹ̀ríà pa bá gba zàká lọ́dọ̀ àwọn olówó ó pa dandan dandan ni ká ṣe àdúrà fún ẹni tí àtàmú zàká lọ́dọ̀ rẹ̀ yìí pé ní kọlọ́n kó fi àlùbáríkà sí iye tá a mú wàhálà kọlọ́n kó wá fi tó dáa jù bẹ́ẹ̀ lọ rọ́pò fún ọ torí pé irun mú lówó yorùbá ṣe é kì í nù kò ṣe é fàtú tí ẹ bá ṣe wípé àṣẹ ọlọ́run so ìtàfẹ́ lọ́bẹ̀ ni wípé ní ibi tí ó bá ti wá pẹ̀lú sọ́lì fákọ̀tì àbí sọ́lù tìmẹ̀ ní pé àdúrà ni àmọ́ irun tá à ń kí ìkọ́mù sọ̀la ká gbé e dúró ni tàbá sì ní ká gbé irun dúró tìmẹ̀ ní pé ní àsìbáàbù gbogbo tí ń jẹ́ àsìbáàbù òrùn pátápátá àwọn okùnfà rẹ̀ a rí ń bẹ̀ soro sọlá àwọn májẹ̀mú rẹ̀ ó gbọdọ pé àríkánu sọlá àwọn orígun òrùn ó gbọ́dọ̀ pé mọ̀wání ò sọlá àwọn nǹkan tí èyí jẹ́ kírun lálàáfíà ń gbọ́dọ̀ kó ń bẹ̀ àwọn nǹkan mẹ́rin pé gbogbo oorun tí kanu meri bá ti jẹ́ ààyè òní máa jẹ́ ìkọ́mù sọlá òun ni irú yìí ti nínú alimusi ibi sọlá ti ẹni tó kírun tí ò ta náà àdéhùn sálọ sọ wípé ní kọ́tún rẹ̀ kí lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta àwọn nǹkan nu mẹ́rẹ̀ẹ̀rin yìí ló dínkù mbẹ́. ànábi tó tọ́ aṣáájú wípé ní wà ìtaù zaka bẹ́yìn àbáyé ti yọ zaka so òun náà ara àwọn àmì tí ó máa jẹ́ kí àti ẹ̀jẹ̀ ni àti owó ni tí ó máa sọ wọ́n di èèwọ̀ nu ẹ tó bá ti wá sí ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bá ti sọ sorry ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta kọ́ tó bá ti gbogbo mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti lè ṣe gbogbo ẹ̀ àti mí tó tó wà ní hadithu muazu náà ẹni tó bá ti ṣe tó kọ̀mpilíìtì wọn ìrọ ẹni bẹ́ẹ̀ ti di mùsùlùmí kọ̀mpilíìtìlè àtọwó rẹ̀ ní àti ẹ̀jẹ̀ rẹ̀ ní ó ti di èèwọ̀ àgbọ̀dọ̀ pa àgbọ̀dọ̀ pé ní kẹfìrí mọ́ nígbà náà. ilá bi haqiha àyàfi pẹ̀lú ìtọ́ba tó jẹ́ ọ̀kan lára ìwẹ̀ náà tí ò bá ṣe é sàjẹ́ pé ńgbà náà mùsùlùmí ẹni tó jó lórí mùsùlùmí lè sọ pé ní káàlè bá wọn jagun ìní pé a lè máa rí àwọn àwùjọ kan tí wọ́n mọ̀ pé la ilaha illallah a lè máa rí àwọn àwùjọ kan tó wọ́n pé ní muhammadu rasulullah kódà wọ́n máa kírun kódà wọ́n máa yọ zaka kódà wọ́n máa wọ́n máa jẹun wa wọ́n máa gbà pé kébìlà wa ṣùgbọ́n nú àwọn hukuku nú àwọn ráìtì kan nú àwọn ẹ̀tọ́ kan tó yẹ kí wọ́n máa ṣe wọn ò ṣe mọ́ tó ń ti bá eléyìí náà ànúbẹ̀rẹ̀ sọ́nà pé ilá bi haka tí ó rẹ̀ bá ṣẹlẹ̀ náà àjẹ́ pé irú àwùjọ bẹ́ẹ̀ náà ó láìkílè kí olórí aláṣẹ mùsùlùmí kó díkìlà wípé alẹ́ nìkan lè bá wọn jagun eléyìí gangan wá ní ilá bi haka yìí òun ni Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ló túmọ̀ fún wa àrípé gẹ́gẹ́ báyìí sọ lẹ́ẹ̀kan wípé lẹ́yìn tá nẹ́ẹ̀sì pẹ̀lú sálà ń kó tán àríkún náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn larubawa tí wọ́n ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kódà rínú àwọn tí wọ́n jẹ́ sàábí náà àtọ́wọ́ pé ní wọ́n gba ìsìlámù lójú ayé nàbí sallallahu alaihi wasallam kò tí wọ́n gbé olùmọ̀dínà táwọn wà níta lẹ́yìn nàìjíríà àrínú wọn tó rò náà lójú táwọn gbà yìí pé ìsìlámù yìí o ńgbà tánàbí máa ń bẹ láyé òun là máa mú tiẹ̀ gbọ́ tí ò bá ti sí mọ́ àlè mú tiẹ̀ gbọ́ mọ́ àrínú àti tí wọ́n ṣe náà pàtàkì sọ̀rọ̀ tí abakar Siddiq wá declare ìpè gbogbo àwọn tó bá rí bí irú wọn òun àbí ká bá wọn jagun ṣẹba anabi sọ̀rọ̀ sálà ti kú nísìn abakar Siddiq ló kú so òun ló wà nípò anabi òun ni ó declare wípé a lè bá wọn jagun àmọ́ gẹ́gẹ́ bí olórí tí ọlọ́run sì ti gba pàtàkì sọ̀rọ̀ sálà látàrí pé ní washawirhum fil amri anabi lọ́lọ́run pa láṣẹ wípé ní gbogbo ntọ́ ọba ṣe kọ́ ọ tó ṣe invite àwọn tán jẹ́ sàábì àwọn ọmọlẹ́yìn rẹ bá wọn dámọ̀ràn lísìn sí wọn gbàmọ̀ràn àti tiwọn náà anusọ̀rọ̀ sálàm ọlọ́run sá anusọ̀rọ̀ sálàm fi eléyìí láti fi kọ́ àwọn tó kù lẹ́kọ̀ọ́ ni bí bẹ́ẹ̀ kọ́ anábì ò ní ìdìmọ̀ràn ẹnì kọ̀ọ̀kan nínú àwọn sàábì torí pé wà máa sóòmù ẹni tọ́lọ́run bá sọ ni àwọn tí wọ́n sì bàmọ̀ lọ́rọ̀ wọn yìí àwọn eléyìí ń máa sòmí ọlọ́run ò sọ àwọn so àfọwọ́lù ohun tó bá ṣe ní ìgbésẹ̀ pẹ̀lú ògbọ́lọ́n kò ní rọ́ǹgì torí pé ọlọ́run gáìdì òun so ọlọ́run wá ní kẹ́ni tó ń gáìdì kó tún gbàgbà mọ̀ràn lọ́wọ́ ẹlọ́run tí òun gáìdì ọlọ́run fi ń kọ́ àwọn tó kù lẹ́kọ̀ọ́ ni so ìrú ẹ̀ náà ló wá ṣe láyé Abubakar Siddiq náà bàtà Abubakar Siddiq ní pé gbogbo àwọn tá a jẹ́ ìlú ìlú ìlú kọ̀ọ̀kan tán láwọn o àwọn ọmọ ṣe Islam lóòótọ́ o àmọ́ Muhammadu Rasulullah àwọn yòókù ń bẹ̀ àmọ́ àwọn sì máa kírun nípa ìpínrún ọlọ́run làwọn kì fún àmọ́ zaka pé ní anẹ́sọ̀rọ̀ sọ́là là ń kó fún láyé lójú ayé rẹ̀ kò tí sí mọ́ àwọn ò lè kó zaka owó àwọn káwọn lè kó fún abákùrò sí dínkù gẹ́gẹ́ bí ìwọ náà sọ wáyé pé ní ààlẹ́ sin bàbá ká tún sin ọmọ báwọn àti gbọ́ yé nù abákùrò sí dínkù wá ní pé kò sí ní tó jọ bá ṣe ń fún anẹ́sọ̀rọ̀ sọ́là lójú ayé rẹ̀ tó láti gbọ́dọ̀ máa kó wá fóun náà torí pé kì í ṣe ọ̀nà ń kó fún wọ́n ń kó fún mọ̀kọ́mù ipò tóun wà ní à ń kó fún kì í ti kó abákùrò dínkù náà ń kó fún àmọ́ umaru umaru wá ní pé ah àwọn ọgbọ́n tá ànábì wí ni sallallahu alaihi wasallam ànábì ní pẹ́ni tó bá ní pé la ilaha illallah muhammadu rasulullah wa iqamu salati ìtawù zakati kó ti parí àwọn eléyìí náà sì wí abakar sidiki wa ní pé la wallahi la uqatilanna man faraqa bayna salati wa zakat fa inna zakata haqqun min haqqil islam abakar sidiki ní pé wà lọ́wọ́n fọlọ́wọ́n bá òun gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe òǹpinya láàrin la ilaha illallah muhammadu rasulullah láàrin ìrun àti zakati abakar sidiku ní pé òun bá jagun so umaru ní pé ah tí ilé bá jagun so títí umaru wá ní pé wàláhi maziltu àtọ̀rọ̀dàtù pé òun ò yẹ òun ò gbò lẹ́ni tí ń bá dámọ̀ràn tó ń fi rárí pé ní ah wàláhi pé òun wá mà pé ní illa wa qad sharaha Allahu sadra Abubakar Siddiq radiyallahu ta'ala anhu nígbà wípé yes ọlọ́run ti sípayá ọkàn Abubakar Siddiq pẹ̀lú òdodo ni òun àgbà ìpè ní tábù Abubakar Siddiq òun wí gangan gangan òun náà ní òdodo tòtò túmọ̀ sí wípé ẹ àwọn la ilaha illallah àwọn Muhammadu sallallahu alaihi wasallam à ń kírun àyàn zaka nìkan kì í ṣe símbọ̀ ni bọ̀t kì í ṣe kó gangan ní pàápàá rẹ̀ ẹni tó jẹ́ aláṣẹ mùsùlùmí òun ní agbára sọ pé ní irú láyé láyé táwọn kan ń wíhun irú muhammadu tí wọ́n ń wíhun kì í ṣe irú ẹ̀ ní islam ní kí wọ́n wí irun irun tí wọ́n ń kí òun kì ṣe irú ẹ̀ ní islam ní kí wọ́n kí òun ni hadithu àǹfààní tá a lára hadithu tó muhammadu bin jabal ní sálẹ̀ wípé ní wàsọ́lù sọ̀látànà wọ́n ń kí irun irú irun tiwa ànábì ní pé sọ̀látànà irun irun táwọn táwọn ń kí lónìí táwọn bá ń kí àmọ́ tí wọ́n bá ń kí salatuna ghairi salatina ní ìtí èsè irú ti wá so yíyún ní gbà gẹ́gẹ́ bí hadith man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ pé irú iṣẹ́ tó ṣeun iṣẹ́ tó ṣeun kò jọ títí wá nígbà lọ́wọ́ rẹ̀ wa man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun so n tí ó máa jẹ́yà ni pé ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ tó rò wípé ní òun fi ń sin lọ́hùn ni bọ̀tà wá wò ó wò àti pé ní kò jọ ti sọ̀lá tòun náà tàdé sọ̀rọ̀ sọ́láhùn so ànígbà lọ́wọ́ rẹ̀ simple and abc náà nù so n tí abakar sidiki ọ̀dọ́ lọ́tà hàlà àni tó ń gbọ́ yìí nù òun náà sì ni ọ̀nà so tó túmọ̀ sí pé ní àfi ká ṣe bá ní sọ̀rọ̀ sọ́láhùn bó ṣe ṣe ni a máa gbọ́ inú àdéhùn yìí tí tá a kà yìí yìí wastakbalu kiblatana kódà wọ́n tún máa kíbla wọn náà ń dákọ náà ń kọjú sí so eléyìí wọn a rí pé àwọn kan bẹ ti, ẹ ẹ láwọn àwùjọ kan wọn lè ní wípé àwọn ń fa iṣẹ́ wọn ò fa iṣẹ́ so pàtùmí bí wọ́n ṣe kírun wọn lè ní pé tí wọ́n bá kírun wọn ò ka ẹsẹ̀ kan ó kì í fàpèjúwe àbí ká ní ká kírun ní hóhò fàpèjúwe àbí kí wọ́n ní kí wọ́n kírun lásìkò kan bóyá lágbo kan òru ni àbí lágbo kan ọ̀sán ni àbí níbi báyìí wọ́n ti kí tí wọ́n bọ̀ tó wá kí wọn ò ní kọjú sí kíbúlà o wọn ó kẹ́yìn sí kíbúlà ni so àti gbogbo àwọn eléyìí náà síbá àwọn wọn náà wà kírun ni but ìran tí wọ́n ń kírun ghairu salati na kìí ṣe ìrun tàbí sallallahu alaihi wasallam ìrun ti ṣàìtọ́ni ni àṣàìtọ́nu sáwùwà láti làwọn gẹ́gẹ́ bí eh, eh, Musa ń Musa ń bá ah, kò wá ro sọ̀rọ̀ ní pé a sáwà láti nafsi ní tí ẹ̀mí òun ní kò ń ṣe ló ń ṣe irú àwọn eléyìí òun náà ń tẹ̀mí wọn ní kí wọ́n ṣe ni wọ́n ń ṣe bọ̀tì sọ́lù àmì sọ́lù lóòótọ́ wọ́n kírun lóòótọ́ àmọ́ salatuhum ghayru salatina sáà pé irun wọn ò lè kò nígbà wọn lánàá bákan náà istakbalu ghayra kiblatina wọ́n tún kọjú sí kíbla mi tí èsè kíbla ti tiwa ṣàìtọ́n sì ni ó lágbára ṣàìtọ́n kò sí àfi kọ́lọ́hún ká máa bẹ́ẹ̀ lọ́hún kọ́lọ́hún kó máa jò mú wa àwọn náà sì wọ́n rẹ́ẹ̀rí mú wa ẹ̀rí tó mú wa náà ni wípé ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó máa kọjú sí ká máa sí maka ṣebí Jerusalem là ń kọjú sí ẹnikẹ́ni tó bá tó bá kẹ̀yìn sí kíbúlà ìpàdé kó ń kọjú sí Jerusalem nù yàrá tẹ̀lé kẹ̀yìn sí kíbúlà so ibi tí yẹn kọjú sí òun Jerusalem ló kọjú sí wọ́n wà ní pé àwọn náà ń fẹ́ fi jọ àníṣàlọ́sálàm bá ní pé so bá àníṣàlọ́sálàm bá ṣe kírun sí Jerusalem àwọn náà kírun sí Jerusalem sẹ́ni pé wọ́n rí wí bàtàwí fún wa ni pé lẹ́yìn ìgbà tọ́lá ti wá ní wípé fàwálì wájú aṣáájú haram tọ́lá ti ní pé kó máa dájọ́ kọ kébùlà mínímákà ǹjọ́ wá rinlẹ̀ mọ́ wípé ànábì sọ̀rọ̀ sálàm tó padà kírun sí sí Jerusalem abadan kò kí ọlọ́run ti sọ fún atẹ́tẹ́lẹ̀ pé ìta àti kí sí kíbílà sí Jerusalem ọlọ́run sọ wípé ní inna Allaha la yubayyi'u ajral mu'minin òun ò ní bá ṣe mọ̀mìnì jẹ́ ìyí ọlọ́run torí pé ibi tó yẹ ká kì í sí nígbà náà ni wọ́n kì í sí àmọ́ lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti ní kí wọ́n chẹ́ǹjì kíbla kúrò ní Jerusalem lọ sí Mẹ́kà gbogbo òrùn tí wọ́n bá kí sí Jerusalem lẹ́yìn ìgbà náà kì í sí ìrun àyàfi ìrun àwọn ará Kùbá a rí i pé àwọn ará Kùbá lẹ́yìn tani sọ̀rọ̀ sálà ti chẹ́ǹjì kíbla ti tiẹ̀ ní Mẹ́kà sorry ẹ̀ ní Medina tó ń ti ń kọjú sí Mẹ́kà àwọn ará Kùbá àwọn ètí ìgbọ́ wípé ọlọ́run ti ní ká change kébùlà àwọn sì kírun complete irun márùn irun ọjọ́ kan wọn kì í ní Kùbá but bí táǹdájú kọ ní Jerusalem sòtò àwọn tí ì gbọ́ so irú àwọn yìí ń ànábì sálà ń sì gbọ́ ànábì òní ká kí wọ́n tún ràn wọ́n kí jẹ́ pé ànábì approve iṣẹ́ títí wọn so àwọn yìí ń yọ kó ń bẹ́ẹ̀ tọ́lá bìtì ó ti kọ̀nfàmù ìrùn ẹ̀ pé ó lẹ́làáfíà àti pé ọ̀nìtọ́lá ń wí ni wípé ní wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run ní pé àwọn ọlọ́run àní fi àjẹnì kankan títí tí ó yẹ ẹ̀rí òfin dọ́dọ̀ rẹ̀ títí tí iṣẹ́ òfin dọ́dọ̀ rẹ̀ àwọn ará kò bá ẹ̀rí òtí dọ́dọ̀ wọn iṣẹ́ òtí dọ́dọ̀ wọn so wọ́n kírun wọn lórí wípé ìbádàbí sì ní ká kí ní sallallahu alaihi wasallam àná sì ń kí bẹ́ẹ̀ torí pé ìbádàbí kan tó ń kókó ń ṣe ìjẹ́ra bọ̀ kò bá lọ́jọ́ kọ́kọ́ dúró sí ó sì kírun níbẹ̀ so àmẹ́nikẹ́ni lónìí tó bá kírun kan tó yàtọ̀ sí i irú ìran bẹ́ẹ̀ tàbá wá rí odidi ìlú tán bá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wá tí ìmáàmù bá ní ká lọ jà wọ́n lógun so irú àṣẹ bẹ́ẹ̀ látọ̀dọ̀ ìmáàmù ó tọ́ hadithu yìí yóò nínú àwọn àǹfààní tá a lè ṣe ń bẹ̀ ni wípé a rí i pé tá a bá ń ka pàápàá jùlọ nípa àwọn àtọ́lọ́ntì tó ní kí àwọn náà ó dìde jihad tí wọ́n tí wọ́n ṣe àtúnṣe láwùjọ mùsùlùmí bàbá ń dákọ̀ á dárúkọ irú Sheikh Uthman ibn Fodio rahimahullah rahmatan wasi'a lọ́dọ̀ wa Nàìjíríà bàbá ń dákọ̀ á dákọ̀ Sheikh Muhammadu Abdul Wahhab ibn rahima Wahhab rahimahullah rahmatan wasi'a ní anajidu ní Saudi Arabia a rí i pé àwọn méjèèjì yìí àtàwọn tábà tó ń rú wọn bí rú wọn bẹ́ẹ̀ náà mujaddidu ni wọn àwọn tí Ọlọ́run lò láti tuntun ẹ̀sìn àwọn èèyàn ṣe sàpá àwọn èèyàn máa ń sọ wípé wọ́n ń sọ wọ́n ètò ń sọ lónìí kọ́nà tó ń lè máa sọ lọ́la náà wípé wọ́n ń kọ̀ǹdẹ́mù èrò jihad táwọn méjèèjì yìí ṣe wípé àti ibùdó náà àti abdul wahabi ni pé ṣé bí àwọn méjèèjì àwọn mùsùlùmí náà ni wọ́n bá jagun pé èrò jihad wọnù ntí àmọ́ ni wípé ní ká pèpèlè jagun òmìnirúta ni òkọ́ tí lànàṣà ayé àlùmọ̀ṣẹ̀rìkì lànà sọ̀rọ̀ tó lànà wí bọ̀tà méjèèjì yìí àwọn tí wọ́n bá jagun àwọn tí Ibn Fodio bá jagun Nàìjíríà gbogbo community tó bá jagun àwọn àwùjọ mùsùlùmí ni àwọn tí sẹ́kù wa Muhammadu Ibn Abdul Wahab bá jagun ní Najidu ní Saudi Arabia ní Hijaz nígbà náà àwọn mùsùlùmí ni pé àjẹpé ní jihadu wọn rọǹgì so a rí pé ní àdéhùn sọ wọn pé ní wọn rọ́ǹgì torí pé ilá bí hakiha àyàfi pẹ̀lú ẹ̀tọ́ ìsìláàmù àti pé ó pọ́sibà lè máa rí káwọn èèyàn máa sọ pé àwọn ń kírun but sọ̀láàtù ń rẹ́rú sọ̀láàtì náà wọ́n lè má láwọn yọ zaka àmọ́ zaka tó ń rẹ́rú zakati náà wọ́n lè má wí la ilaha illallah muhammadu rasulullah ṣùgbọ́n bá a ní sọ̀rọ̀ sáwọn ọ̀sẹ̀ pé ní wọ́n ń wí aláàlìsínátìhìn lórí àwọn àwọn ni òjò ọkàn wọn yẹmùrùkúnà mí nàlẹ islam kàmá yẹmùrùkú sìhámù mí nà rọmíyà wọn máa jáde fòfòfò kóònù islam ni gẹ́gẹ́ bí ọrùn sì máa ń jáde kóònù ọfà nasọlọsọlá àpèjúwe tó wínú tó tó túmọ̀ sí pé ogun táwọn tí àdìsí nǹkan náà ní pé ní àzọwáhírú mí nàlẹ ìnsáni làtẹkìfì ìkákà máa rí zọ́ọ̀rù eh, lásán appearance lásán òun kò tó àfi pàápàá tí èèyàn ń wí òun kò translate sínú iṣẹ́ sínú ìwà àti sínú ọ̀rọ̀ tẹ́nìkàlùkù táyé tí bá ń kú òun náà ni yóò máa jẹ́ ẹ̀sìn so ìtumọ̀ hadith yìí ní kúkúrú òun náà nù so hadith mẹ́rin gẹ́gẹ́ bá yẹ sọ òun náà ni a gbọ́dọ̀ lò so àti máa ń sọ náà yìí pé ní gbogbo tó bá jẹ́ jihad pátápátá ọlọ́dọ̀ ni ò lè ò lè declare rẹ̀ ìmáàmù nínú orígun àkọ́kọ́ even kì í ṣe májẹ̀mú orígun ni ìmáàmù ni máa ń declare jihad kì í ṣe ọlọ́dàn so fàpèjọ nàìjíríà tàwátàwá yìí ẹni tí nínú ṣẹ̀ríà ẹni tí eh, yóò ní àṣẹ àti declare jihad eh, ní nàìjíríà wà lá mùsùlùmí yìí o òun ni sultan mùsùlùmí àmọ́ lórí ìjọ kan ìjọ kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan bá ṣe pọ̀ tó so àwọn òkàn ìjọ ìjọ pé jama jama àwọn ò kọ̀ndẹ́mù jama lópin ìgbà tí jama ò bá ti ṣe ní tí ó tako ìsìláàmù so jama tó bá wà tako ntọ́sẹ̀ ní tó tako ìsìláàmù ìtumọ̀ ni pé ní òun náà yẹ ṣe jama mùsùlùmí mánu àmọ́ jama mùsùlùmí tá pé ní wọ́n ń ṣe amẹ́lú jama yìí náà fi ń ṣe dáwà sójú ọ̀nà ọlọ́run ọba ìyóhun kò sí láì fi níbẹ̀ má ti wá wọlé pọ̀ tó má ti lágbára tó má ti kọ̀ntrol àwùjọ kan tó àwọn náà lágbára àti declare jihad ẹni tí ó declare jihad òun mùsùlùmí ohun tá a ti ní nàìjíríà òun náà ni sòlùtọ́nù sokoto ọlọ́nkó kó sàlékún ìtọ́sọ́nà fún wa àti fún àfọ̀hún náà ìtawà kan yìí tó ta kan yìí ni pé ní ojúṣe ìgbaninímọ̀ràn ojúṣe ìdámọ̀ràn ní ọ̀nà tí islam gbà kalẹ̀ tó là kalẹ̀ pé a lè máa fẹ́ dá gba àwọn lórí ní ní ìmọ̀ràn so hadithu ẹlẹ́ẹ̀kẹjọ pé àti àti kàtán ṣé ká kà náà bíi. ¿Eh? Ka... ok to so àwọn àlàyé tí tó wà lábẹ́ hadithu omeritu anu qatila nasa hatta yashadu an la ilaha illallah aham abinu otukuka àwọn tó kù á rí i pé gbogbo awon hadithu yi kò sí èyí tó dákọ̀ hajj nu wọn nù àwọn hadithu. kankan náà hadith mẹ́rẹ̀ẹ̀rin hadith muhazu hadith ibn umaru ní ti muhazu ní ti anas ní ti abiy orani kò sí kankan tó dákọ̀ ramadan àwọn méjèèjì yìí ẹni tó tó bá fi ilẹ̀ tí ò ṣe àbí tí ọlọ́dàánú ẹ̀ka náà àbí ìlú kan tó bá fi wọ́n lẹ̀ ká ìlú kan fẹ́ pé àwọn onígbàwé ń ta àwọn mọ́ nùkọ̀tìlù àmìlà wọ́n sọ pé naam nùkọ̀tìlù wọ́n pa wọn torí pé àwọn yìí ń tu àlọ́ ń da ilá bìhá lára àwọn ẹ̀tọ́ ìsìláàmù náà ni síyàmù wà lára àwọn ẹ̀tọ́ ìsìláàmù náà ni hajj náà wà àmọ́ a rí i pé ní àwọn méjèèjì símbọ̀ ni wọ́n síyàmù ìbádàtúbàdà níyà lòun ìbádà ara físíkàlì ìbádà ni síyàmù tó yẹ pé ní ìyàtọ̀mọ́kùnmọ́ òun ọlọ́run ọba òun sì ló mọ ẹni tí ń sìn hajj tiẹ̀ nípìnlẹ̀ òun ò ká pọn dandan lórí gbogbo mùsùlùmí torí pé ti islam gan àtàwọn ìpàdé gan wí ni pé ní walillahi ala nasi hijjul baiti man istata'a ilayhi sabila ẹni tó bá lágbára òun ni hajj sọ̀rọ̀ yẹn fún tó istita'a sì ní nígbà àwọn abàní sọ̀rọ̀ sọ́lá wípé ní man istata'a ànábì ní pé arrahila nǹkan gùn òun náà ní istita'a ànábì sọ̀rọ̀ sọ́lá mo ṣe túmọ̀ nǹkan gùn ní pé arrahila tó ẹni tó bá ti ní nǹkan tí ó gùn lọ́mọ́ká ó ti lágbára bó wa la sì fẹ́ mọ eléyìí kò kò láìkìlì kí ká ká mọ̀ so anabi sallallahu alaihi wasallam sì sọ nínú nínú hadithu mi wípé n ò gbé òun dìde láti mọ wá tọpinpin ìfá màálì bá gbélé agbó jẹ àtà ló lágbára ká wá mọ́sálásí nísìnyí pé mamu adákùn nínú àwọn èèyàn ọmọlẹ́yìn yín ta ló lágbára ájì tí ò lọ ìyún ìsìlámù kò pa kò kò kò lábọ̀ wá lọ́rùn ẹni tó bá mọ̀ kó ń lágbára fún ara rẹ̀ láàrin àtọ́lọ́n kó lọ bó bá lọ so ọlọ́run ọba mọ̀ o bá sì lágbára tí ò lọ ọlọ́run bá mọ̀ òun àtọ́lọ́run bá rẹ̀ òní ẹlẹ́jọ́ èyí tí islam kàn ní pé ká ṣe tí irú ẹ̀ níbẹ̀ bá padà wá kú tán à ní bàjẹ́ gbọ́ngbà tí ń bẹ láyé o àmọ́ tó bá padà wá kú tán tá a bá mọ̀ bí àwọn mọ̀lẹ́bí bá mọ̀ wípé ní ẹni ara ilé tó kù yìí tí ò lọ àmì tó kù yìí ó lágbára àti lọ hajj o àmọ́ kò lọ àwọn tí wọ́n jẹ́ wáráṣà àwọn tí wọ́n jogún rẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ò jẹ́ kí àwọn tí wọ́n pín ogún ó mọ̀ wípé ẹni tó kù yìí ó lágbára o dáadáa ọlọ́mbùn lálàáfíà ọlọ́mbùn ní owó òsùntọ́lọ́ ọ̀bùn àmọ́ kò lọ ni so torí pé léyìn nínú huququ muta'alliqa bi tarika nú àwọn ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ yọ nínú dúkìá tó fi ilẹ̀ ká tó pín ogún eh, kulfatu hajj mẹ́mbẹ́ wọn ó yọ nínú owó tó fi ilẹ̀ wọn wọ́n wà á fún ẹnìkan pé kó lè bá a ṣe hajj so bóyá tá a bá bá a ṣe hajj yóò ṣe ní fúfúyẹ́ ọ̀ràn rẹ̀ wájú ọlọ́run ọba so nínú hukuku mutaalliqa bi nìyíhun èyí tí islam ní ká ṣe nù àmọ́ wípé ń bẹ láyé ó sì ní owó kò lọ káwá ní pé àá declare ní kèfèrí lára ẹni tó bá ṣe léyìí dáhùn náà tí ó ti ṣe nǹkan tí islam ràn then bákan náà àwa àtàwárí pé ó kí o ìmáàmù ti ní pé ká lọ ká lọ bá àwọn community kan jagun pé àwọn community yìí ó àníìdíkà lè bá wọn jagun àwa débẹ̀ a rí wípé inú wọn abẹ́nìkan abẹ́pá kan wọn sọ pé la ilaha illallah tá a sì gbọ́ sí ti kọ́ sọ pé la ilaha illallah muhammadu rasulullah ní islam wí ni pé ní irú ẹni bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ pa á mọ́ torí hadithu oríṣiríṣi hadithu wa ìkan sọ pé ní amúrù nìkan sọ pé ní khalidu ní radiyallahu ta'ala anhu tí ànábì ní pé ká lọ kan lọ pe àwọn ìlú kan sí ogun àṣẹ islam tí wọn ò bá wá gbà lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí pé ká kọ́kọ́ pè wọ́n sí islam tán bá gbà fábíà wà ní ìmọ̀ tí wọn bá gbà káwọn sọ pé wọn máa san jizia yìí ni pé wọn máa san owó tàbí táàkì wọn máa wà lórí ilẹ̀ ẹlẹ́wọ̀n àṣẹ non muslim ó kò tó wọn máa san táàkì tán bá lọ́wọ́ ọgbà yìí náà kò kán ká declare ogun pẹ̀lú wọn. sọ àrí tó ṣẹlẹ̀ yìí pé ní ah, nígbà tí ìjà dojú ẹ̀ tó di pọ́fẹ́ ọwọ́ fẹ́ máa dun àwọn wọ̀nyí àwọn míì sọ pé la ilaha illallah bàtà àwọn tó ń rán lọ́sì tó pa wọn náà nígbà tó padà wá dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu wa sallam ó padà ó bi àwọn tó rán nígbà tó ti wí la ilaha illallah kí ló pa sí wá ní pé ní a innama qalahu ittiqa'a yà rárá kò kò dọ́kan rẹ̀ ó wí ìtẹ̀kọ́wò nìyí ni pé láti bá a ṣéèfù ní káwọn bá a pa ni ẹnìmọ̀ àwọn pé ní hàlá ṣàkàkùtà kọlùbáhù sí ọ̀la ọkàn rẹ̀ báyọ̀ rí pé ti bẹ lọ́kàn rẹ̀ nù pé ìní lámùrọ̀báhásù lé àṣokọ́ kòlóbà nas nàbí ni pé ọlọ́run ò rán mi pé kí n máa lílọ àwọn èèyàn o tó bá ti wí lẹ́nu ti parí wáhìsáàbù hum àlàlọ́ọ̀ ìparí àdéhùn ọlọ́run ọba ni ó se ìsáàbò wọn ó wí nítorí dání o àbó wí nítorí pé ó wù láti ẹgbà sílámù nìyí ka kàn wọ ọlọ́run ó se ìsáàbò rẹ ọlọ́run yóò àkáǹtẹ̀ lórí eléyìí òun láti fi ilẹ̀ kó ọba fi ilẹ̀ ọ̀lẹ́sẹ̀ àwọn pípa ni ó lẹ́sẹ̀ ẹgbà wa mi ẹnu sọ̀rọ̀ sálà ń padà sadíyà ọ̀sàdíyà ìsìláàmù so wọ̀ntúnwọ̀nsì ni a gbọ́dọ̀ ní hamasa débi tààtàn wa tayọ ààlà ọlọ́run so a gbọ́dọ̀ tayọ nǹkan tí ìmáàmù bá wí so ìmáàmù ní ká máa já ká máa jẹ ẹ stọpù ẹ stọpù ká sì stọpù náà ni torí pé òun ni ìmáàmù ò ní wí afẹ́fẹ́ pé ní àwọn pẹ̀lú àwọn ọmọ ṣúwárà àwọn tí wọ́n jẹ́ alihili wàlẹ̀ akéde àwọn tẹ́jẹ́ káńsù rẹ̀ nínú nínú nínú kóòtù rẹ̀ àná ìjọba ṣe léyìn so àwọn pé ntí tún tàtún láti rán hadith yìí nù wáyé tàbá tún láti insha Allah ta'ala bá tún di àsìkò ìbéèrè wallahu ta'ala alam bis-sawab wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa naam aleykum salaam wa rahmatullah. Thank Bene. jazakumullahu khairan ọlọ́wọ́ sàn lẹ́sàn rẹ̀ ìbéèrè títà kọ́kọ́ ẹni tó bá ṣàdéhùn tó bọ́lọ̀ ń ṣàdéhùn wípé bọ́lọ̀ ń bá ṣe bóyá ń wá nǹkan kan ni pé bọ́lọ̀ ń bá ní kọ́ òun ó tẹ nǹkan báyìí pẹ̀lú ògo Ọlọ́run ọba òun lọ hajj bá pèjúwe àbọ̀ òun ó ràn yàn lọ hajj àbọ̀ òun ó gbẹ́ kànga ọ̀ so gbélé yìí wọn ń pè ní naviru so ó ṣe ó ṣe lérí nù ó bọ́lọ̀ ń ṣe lérí naviru nípìnlẹ̀ makiro ni láti pé nǹkan tí um, um, téèyàn ó discourage ni islam kò wá encourage wa kéèyàn máa ṣe nádìrú fọlọ́n kéèyàn máa ṣèlérí pé ọlọ́run tó bá ọmọ wa admission ni àbí pé ọmọ mi wa admission tó bá rí admission yìí pẹ̀lú ògo ọlọ́run ọba ń ṣe báyìí so anasọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé ní anadru layati bi khair innama yustakhraju bihi min al-bakhil kò sí àǹfààní kankan lára anadru àwọn ahun àwọn náà máa fi ń gbà nǹkan lọ́wọ́ wọn so ọlọ́run yìí sì ṣe ahun subhanahu wa ta'ala so anabi sallam kò encourage kò encourage rẹ̀ àmọ́ bí èèyàn bá ti wá ṣe nẹ́dírù tó ti ṣe nẹ́dírù yálà ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kò kò dáa tó ni àbí kò mọ̀ o kó wá ṣe ìfáwò rẹ̀ ó ti di dandan nítorí òun ó ṣe òun ó ti di dandan kó ṣe kúrò àti ò bá ṣe so padà wọn padà bá ṣe ní lẹ́yìn ikú rẹ̀ so irú fàpèjú tí wọn bá ní kó wọn gbàwẹ̀ gan nísìn wàá ẹ pé ní ṣe a lè bá òkú san gbèsè àwẹ̀ bá a bá òkú san gbèsè àwẹ̀ so yóò àwọn onímọ̀ ní ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ àmọ́ tó bá ṣe wípé àwẹ̀ tó ṣèlérí ni túláàsì wọn wọn gbọ́dọ̀ bá a ṣe so èyí tí èèyàn ní padà ṣe nínú ìlérí òun ni èyí tí ò bá dáa tó bá pé máa ṣìyà bá ni èyí tó bá máa ṣìyà tó yàn bá fi ṣèlérí so a nípa ìtọ́jọ́ tó jẹ́ sẹ́wọ̀n má ṣe àmọ́ etí ìṣẹ̀ṣẹ̀ ṣe gẹ́gẹ́ bí hadithu arákùnrin kan tó dénjọ́ jimá bàtàmì sọ̀rọ̀ sálà ń kotuba kótóbà lọ́wọ́ ó wá dé bàtàmì parí kótóbà níbi wá rí pé àtàlà arákùnrin wákọ̀fà tààtà shamsi ó ń dúró lábẹ́ òrùn ó tún wá kọjú sórùn ń wòkè á ní ó jòkó lóhùn ní jòkó bọ́ọ̀bù ògì lóhùn torí kọ́dà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tọrọ yìí o bẹ́ẹ̀ ṣe rí yìí o wàhánà sọ ayé mò ń tún gbá wẹ̀ àbí pé torí kí ni torí pé òun sáfẹ́ kọ́lọ́ mọ̀ pé ní àníṣe ọmọlẹ́yìn àníṣe ọ̀rọ̀ sọ́lá ń lọ nínú àwọn àtibáwò nínú àṣà àbí dáadáa lọ nàìjíríà pa á so ẹ wá wí fún un wípé kó jókòó ẹni kó kú òlóòrùn kó bọ́ sí bògì ẹni kó mọ́ wo òòrùn mọ́ torí pé bá ń wo òòrùn yóò bójú rẹ̀ jẹ́ àbí ọ̀ràn tó wà yóò dárẹ̀ sí i la kó sì jòkó àmọ́ àwẹ̀ tí ń gbà kó complete àwẹ̀ rẹ̀ so ẹ rí i pé inú nǹkan mẹ́rin tó ló ṣe mẹ́ta náà condemn rẹ̀ so àwẹ̀ tí ń gbà náà bí ní kó complete rẹ̀ so bí nàìjíríà bó ṣe rí nu tí a ti ṣe dandan ni kó pé so àbí bí ìtọ́bájẹ́sẹ̀ nìkan ni ò ní ni ò ní pé gẹ́gẹ́ bí àpèjúwe ti hadith àmú ẹ wá rí èyí tá a sọ wípé ẹni tó bá lágbára ọlọ́run kẹ́ ẹ lówó lálàáfíà gbogbo nǹkan tó sì bá di kó tí ò lọ so tí ó jẹ́ sẹ̀ríà láti sọ wípé nínú àwọn afẹ́ kókò mọ̀tà alẹ́kọ̀ọ́ bíi tẹ́ríkà mẹ́rin ni àwọn right ń fẹ́ pé ní mandatory right mẹ́rin tá a pé ní agbọ́dọ̀ implement before kó tó kan distribution of property estate àkọ́kọ́ òun náà ni funeral right owó tán fi bóyá ibi tán ti kú a máa ń gbowó omi wọ́n ń gbowó ilẹ̀ tán gbẹ́ wọ́n gbowó ibi tí wọ́n fẹ́ sin sí àti gbogbo ẹ̀ sínú owó tó fi rẹ́ náà náà ti yọ the next ni ìtó bá jẹ́ debt human debt ìtó jọmọ ẹ̀dẹ́ ènìyàn so ìtó jọmọ ẹ̀dẹ́ ènìyàn náà tún pé sí méjì tẹ́ pé ní ó ní collateral àbí security nù so ó ní báwọn fáwọn ti máa ń sì treat ẹnu sẹ̀ríà èyí tí ò bá jẹ́ pé ní free debt ní gbogbo ó sì treat rẹ̀ so ẹlẹ́ẹ̀kejì nù ẹlẹ́ẹ̀kẹta wa ni religious right àti tó jẹ́ pé ní ẹ̀tọ́ ẹ̀sìn ni gẹ́gẹ́ bí hajj tàṣọ nísìn gẹ́gẹ́ bí ẹni tí tó jẹ gbèsè sadaki ṣẹ̀mà ìyẹn lè fẹ́yàwó pé ní ó padà máa fún sadaki kò wá tí ìsan tó fi tó fi kú so wọn ó yọ eléyìí náà nínú owó rẹ̀ kó tó di pé wọ́n pín property so bí yìí ṣe jẹ́nu lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin tó tún jẹ́ right ò ní àsọ́ọ́lẹ̀ tá ń pè nínú èyí ní wíìlì so kéyìí fi ṣe àkàn yìí pé kí wọ́n á pín gbogbo property tó kù ìtọ́ yẹ àwọn sọ nísìnyí wípé wọ́n mọ́ sọ pé ní ipa àwọn tọ́jú sọ̀rọ̀ àyàn fún làwọn tí wọ́n ti jẹ́ pé Ibrahim sọ àwọn ọlọ́nkọ́ sọ àwọn àgbàlagbà lẹ́sàn-án náà wọ́n máa ń sọ ilé yìí kò sí nínú kò sínú ẹ̀rí kankan kò sínú Al-Kùránì kò sínú súnà sọ wọn kàn máa fi ń sàwọn èèyàn lójú kòkòrò wípé tọ̀họ́lọ́n ti ní kí wọn náà jẹ́ pé anabi Ibrahim sanu sọ wípé ni wàá fi nasi pé announce hajj fún àwọn èèyàn so tó túmọ̀ sí pé gbàtà tó láàjì nínú àtàjọpọ̀ yìí náà nísìn ẹgbẹ́ àtàwọn ẹgbẹ́ wọn ti ti ń ṣe láti ìgbà tó ti tó ti pè àwa náà ti jẹ́ pé pàtí mo yìí sọ báwọn èèyàn ṣe máa ń sọ ní ilẹ̀ Yorùbá nù bọ̀ kò kò sí kì í sára ìṣara rẹ̀ Allahu ta'ala so ẹni tó bá tó kú tó lágbára so láti láti láàjì bọ̀ tí ò lọ ó dáa púpọ̀ kí ká yọ náwó rẹ̀ kẹ́nìkan ló fi ṣe hajj sọ̀rọ̀ tí ó sì bá lọ sí ájì ẹ̀ ń tọ̀hún ó ti gbọ́dọ̀ jẹ́ tó ti sáájì fúnra ara rẹ̀ that's only condition tó wà níbẹ̀ ẹ̀ tó ti sáájì fúnra ara rẹ̀ òun ló lè báyà ló lè báyà lómi ṣe ájì but ẹ̀ tí ẹ̀ tí ò tí ì lọ rí kò lè báyà ṣe ájì gẹ́gẹ́ bí hadithu ṣoburuma hadithu anasọ̀rọ̀ sábà ń gbọ́ tánìkan ń ṣe làbáyìkà ṣoburuma ní maka ẹnìgbà pété ní ṣoburuma wá ní pé áhì àwọn ibi ní áhì pé ọmọ bọ̀dáhùn ni àbúrò ọmọ bọ̀dáhùn sọ ti sáájì fúnra rẹ ó lóun tí ì ṣe tán náà pé ní ìtọ́ ń ṣe ohun ti ẹnu tó bá dẹ̀ míì ọwọ́ àbá ọwọ́ àbá ṣogbórúmọ̀ sí hajj títí ẹ̀ so ẹni tí ó bá lọ but kò sí gender níbẹ̀ obìnrin lè bá ọkùnrin sáájì ọkùnrin náà sì lè bá obìnrin náà sí hajj yìí ṣe kìí ṣe kìí ṣe wọ̀ àmọ́ kó àti jẹ́ni tó ti lọ hajj rí Allahu ta'ala ok family planning rárá pa ti sọ̀rọ̀ family planning nígbà kan rárá pé family planning nínú àgbọ́yé ti Islam ó pín sọ́nà méjì àti mẹ́ta family planning pé preliminary si ká tó fẹ́yàwó so lára family planning ni bákan náà tá a bá fẹ́ tán bó manage inú inú ilé ara family planning ni so ẹ̀rí tí ó sì wà fún al náà ni tí wọ́n sọ wípé ní. والوالدات يربين أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة pé àwọn àwọn ìyá kùránì sọ wípé ní ó dáa púpọ̀ tán bá lè máa fún ọmọ wọn ní ọmú ní ọdún méjì completely nítorí pé ní wọ́n wí di irú ọmọ bẹ́ẹ̀ bákan náà àníṣòro sáà ń sọ fún gbàtọ́ wọn address àwọn youth àwọn ọ̀dọ́ wọn ni pé yá máa ṣàrọ̀ ṣàbábì mẹ́ni sàtọ́ àmì ń kùmọ̀lẹ́ bá àtà fẹ́lẹ̀ gbogbo ẹni tó bá lágbára nínú yín tó lágbára owó financial uh, strength láti support marriage kóhun ní kó fẹ́yàwó ẹni tó bá wá lágbára owó tí ó fi bọ́yàwó tí ó fi bọ́ àwọn ọmọ tó fi family fa àlẹ́ ibi sọ́ọ̀mù kó máa gba àwẹ̀ náà pé nítorí pé ààwẹ̀ ń báyìí náà ó láwùjọ ìjà yóò máa weaken uh, sexual health tó wà lára rẹ̀ kò ní jẹ́ kí uh, kó dáa kó lè fi tètè kú ṣe tọ́tọ́ ara rí i pé ní lára plan náà ni ẹni tí ò bá lágbára ìyàwó kọ́ má fẹ́ so plan ni ẹni tó bá lágbára so kó fẹ́ àmọ́ oríṣiríṣi àwọn àdéjìmí tó wá pọ̀ táwọn èèyàn máa ń dákọ̀ wípé ànábì náà pé téèyàn bá jó lòsì gan kọ́kọ́ lọ tó ń fẹ́ fẹ́yàwó so pé yóò lówó so ìyóhun àríkà eh, àdéhùn máṣára eh, àwọn ti takò then eh, bí wọn bá níyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tí ó tí ó lówó kó tó fẹ́ mi sí kó yóò tún lówó so ṣẹ̀ríà ò ká wípé ìyàwó kò sí lára wúre kì í ṣàwúre so lára èèyàn gbọ́dọ̀ máa wá rẹ̀ ni wọn lọ sọ pé ní fáńkì ó máa tọ́ba lákùn mẹ́fínà wàṣọ láta wà rọ̀bà wáyé ní kẹ́fìtì wọn láta àdèlú bẹ́yìn ò bá lágbára àdèlú níbẹ̀ ń sọ̀rọ̀ yìí pé ní àní tó sí déédéé tàbí pé ní àti ṣe ẹ̀tọ́ bẹ́yìn ò bá lágbára àti ṣe ẹ̀tọ́ kó fẹ́ kàn so àti ṣẹ̀tọ́ kì í ṣe pé ẹ̀tọ́ ara nìkan gbogbo tí ń jẹ́ ẹ̀tọ́ tó wà ní lára rẹ̀ then lẹ́yìn rẹ̀ tó wà lẹ́yìn ẹ̀fà ju èjì lọ lẹ́yìn tó bá tún fẹ́yàwó ọmọ ẹ̀bẹ̀ lọ́n kọ́ lọ́n kó kó ṣe ọmọ so àdéhùn yẹn lára Aisha rẹ̀ dálọ́ ta láníhà ó tún jẹ́ kó yà yí pé ní kì í ṣe kéèyàn kan máa kó máa kó máa bí kó máa pọ̀ nǹkan ní Islam wí àdéhùn sọ̀rọ̀ sọ̀rọ̀ Eh, tó bá dìgbẹ̀yìn ayé tàwọn yóò kà máa mùsùlùmí máa pọ̀ àmọ́ pípọ̀ wọn kàgò sáà sèlè gẹ́gẹ́ bí àgbàrá òjò ni ó ṣe rí gẹ́gẹ́ bí àgbàrá òjò tí wọ́n bá ń sàn oríṣi nǹkan ni ó wà níbẹ̀ góòlù wà níbẹ̀ so akaramakomo eh, lọ nǹkan tí ò da ọkàn tọkàn kọ wà níbẹ̀ tàbí pé nífun góòlù gan bí ó bá ń múyàn lójú èèyàn nílé mu because àwọn nǹkan ẹ̀gbin mi tó tún wà níbẹ̀ ẹ wo irú àpèjú tani sọ̀rọ̀ sálàm tó wú fún àyà ńlá wa ń ṣá pé no pípọ̀ àwọn mùsùlùmí pípọ̀ tó tó ní restriction ni òkè kákan pọ̀ lásán láì kọ́mọ kọ́mọ kọ́mọ wúlò pípọ̀ tó wúlò òun náà ni pípọ̀ tó wàá wúlò ṣe mà ó ní di proper care pẹ̀lú tí ò bá wá lágbára àti care tó ìyàwó kan tó ń lọ fẹ́ kejì tàbí ìyàwó méjì tó ń lọ fẹ́ mẹ́ta tàbí ó kó lágbára ọmọ méjì so ó ń bí mẹ́rin ó bí márùn-ún tí ó padà bíbí Yorùbá máa ń sọ pé ní ọmọ bẹ̀rẹ̀ ò sí bẹ̀rẹ̀ so eléyìí òun àwọn àgbọ́yé òun láàrin misinterpretation lára mùsùlùmí àti kákan báyìí sọ lẹ́ẹ̀kan kákan mú ẹ̀rí kan tábà ti rí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wáyé pé ní n ti ń bẹ lẹ́mìí tẹ́tẹ́lẹ̀ pé ó fẹ́ fẹ́yàwó méjì fẹ́fẹ́ mẹ́ta tó wá ní pé mẹ́lọ lọ́wọ́n bá wí sẹ́mà mẹ́lọ ti síwájú mẹ́rin méjì mẹ́ta mẹ́rin ìtòhún múnú torí pé n tún bẹ lọ́kàn rẹ̀ nu àmọ́ ètò láàsì kò kò ká dé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpẹjọ ẹni tí ò tí ò fẹ́ kírun a ní pọ̀ kírun ní pẹ̀tọ́rí pọ́lọ́ ní pọ̀ wáyé lùmùsọ̀lì náà tọ́ ìwáyé lùmùsọ̀lì náà síbi tọ́lọ́run ti wá dúró nù ṣe ó ṣàlàyé rẹ̀ hàn so tó wù tó wù tó tó mú nù family planning Islam kò against rẹ̀ rather Islam gangan ló òun ló ló establish family plan láti pilẹ̀ àbí ní Islam ló gbé wa èyí Islam kan islam ń frown àti ní wípé eh, family determination ìná ń pè ní tahdidu nasili ìyàtọ̀ ń bẹ láàrin tahdidu àti tanvim tanvim ni eh, ká arrange ara wa eh, child spacing àbí distance birth àtàwọn nǹkan míì náà tó yíyún islam gangan ló kọ́kọ́ gbé yíyún wa àmọ́ tahdidu ni wípé kéèyàn ó determine pé iye ọmọ báyìí péré òun fẹ́ gbé láyé determination pé ọmọ méjì ni o àbí ọmọ mẹ́rin ni o àbí one dozen ọmọ ni o àbí hundred ọmọ ni o so either minimum àbí bó ṣe ó lè pọ̀ tó àbí bó ṣe ó lè kéré tó Islam ò fara máa yùn pé àwọn níbi ju méjì lọ sábà ní pé ká má fi gbèdéke sí àmọ́ kò sí láì fi pé àbí kan nísìn bóyá bàtọ́ pàtẹ́ ó sì tán tán ṣe ìyàwó bóyá ṣe graduate ni bọ̀dá ti máa lè máa rí kankan táwọn máa fi manage ara àwọn ná tọ́wọ́ fi ṣe ọ̀nà míì so provision tó wà available lọ́dọ̀ wọn ó kíta fún wọn ó sì kíta fún ọmọ kan tápèjúwe so kàn máa kíta kàn máa kí àfárá wọn àtọmọ kan ná títí tọ́lọ́ tún ṣe ṣe ìbò míì tọ́lọ́ bá ṣe ìbò míì kan tó continue àmọ́ káwá nípa ọmọ kan táwọn ti bí náà làwọn bí ma so yìí ti Islam ò fara mọ́ nù torí wípé nínú family planning ọ̀pọ̀lọpọ̀ àti máa ń jẹ́ victim nínú wọn obìnrin ni àwọn obìnrin ni victim ẹni tó bá ní pé ọmọ méjì lòun fẹ́ bí lọ́kùnrin bá pèjúwe lápẹ́ ìyàwó kan ló bá ló bá ní so ó possible ó rí i ṣe ọ̀tọ́ bá níyàwó méjì àjẹ́ pé ìyàwó kọ̀ọ̀kan mọ́bìnrin kọ̀ọ̀kan torí pé fádáhùd àti mọ́dáhùd nù ṣẹ̀ríà right ni tí wọ́n gbọ́dọ̀ deny anybody gẹ́gẹ́ bí bàbá ṣe ní haku pé haku òbó wà fatherhood right bẹ́ẹ̀ náà ni màmá náà ní haku òmùmá so ọkọ ò lè deprive ìyàwó rẹ̀ ní right wọn ìyàwó náà ò sì lè deprive ọkọ náà ní right náà sọ pé ibo tí yẹn bá ṣe family plan yìí pé afẹ́ máa distance báàsì náà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú concept àwọn méjèèjì òní. àni tó wá ní pé ọkùnrin tó ní pé ọmọ méjì lòun fẹ́ bí òun ní bí ju ọmọ méjì lọ ó sì ní ìyàwó méjì ìyàwó sì ní òun fẹ́ òun fẹ́ bí ju ọmọ méjì òun fẹ́ bí ju ọmọ kan lọ. so yàrá pé ntọ́kọ̀ ó ti náà ní pé one one ni ó pin àbọ̀tẹ̀ wa ní ju ìyàwó méjì lọ ọdún mẹ́ta ọdún mẹ́rin ó sì lọ ní ju méjì lọ èwo náà méjèèjì ní òbí ìròyìn ní bímọ náà méjèèjì so lára àwọn implication tó wà fún fún ìyínú so Islam ò fara mọ́ determination but Islam aláwọ̀ ayé pé kí ká ṣe bàbá ṣe bàbá ṣe mọ́ so èyí tó tún support ẹ̀jọ̀ náà ni hadithu àrọ́bí ìtọ́lábáwá náà sọ̀rọ̀ sálàm tàfọ́njọ́ ni wípé ó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ láì láì so alábìnrin pé lọ so ẹ̀sìn rẹ̀ wá nígbà ìrànlẹ́bí sọ̀rọ̀ sọ́lá pé mọ́mì nílò òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun sì gbára lọ́lọ́hùn kọ́ ọ tó gbára lọ́lọ́hùn ọ̀rọ̀ kọ́kọ́ ṣe ọ̀rọ̀ kọ́kọ́ take precaution náà lọ sọ ẹsìn mọ́lẹ̀ kọ́ ni pé tọ́ gbọ́dọ̀ ti ṣe ẹsìn mọ́lẹ̀ òun ti ipa ọmọ ẹ̀dẹ́ ènìyàn kánò ọ ti ṣe yóò pọ̀ àpùsọ́dọ̀ ọlọ́run ọba so ó rà pé ìbọ̀rọ̀ family plan bó ṣe bó ṣe rí inú wọn aláàlámù so inú family plan náà ní kẹ́kẹ́ bá sanjó ní pé medical test so lónìí àwọn èèyàn sọ pé àwọn tí wọ́n against medical test ní pé torí pé kò sí láyà ní sallallahu alaihi wasallam ntànàbí kọ́ wa ní istikhara pé ká ṣàdúrà pé bẹ́ẹ̀ ni but medical test náà kò tako istikhara náà so lára tí ó jẹ́ kí istikhara ó gbà òun náà ni òun so eléyìí náà sì lára mú ìṣànà ìṣàlọ́sálà náà ni lánàá kò sí Eh, ìmọ̀ ọmọ ọmọ ìdíyẹn ò tí ì débi tọ́lọ̀ ní kó dé lónìí so lára mọ́nú ọlọ́run lára nú ọlọ́run fún wa náà lọ́lọ́run fi ní pé kí kẹ́lẹ́ yìí ó ṣẹlẹ̀ so yóò gbọ́dọ̀ wá ní wípé eh, ìmánì òun gbé débi wípé kó wọn kàn ṣe tó tà sọ̀mọ́ pé ní ó possible kí eh, káwọn àrùn tí ò ṣe tí ò ṣe kí ọgbọ́n à ń bẹ̀ àwọn àwọn sọ pé ní bá ta ti rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim community tá jẹ́ state gan lápá ti méjì irú Saudi Arabia ẹ̀ nísìn tí wọ́n bá ṣe marriage àbíkọ́ lọ medical certificate wa pé àtọkọ àtìyàwó wọn ò lárùn àrùn tí tí ò ṣe kí ọ tó kò yẹn tí ò lárùn gbogbo yẹn tí ò kò yẹn tí ò ní àrùn àmọ́ àwọn tó yẹ pé ní ó burú láwùjọ wọn nìkan lọ gbà wá so àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú irú kuwait náà di sẹ́ni tí apá àti lára àwọn èrí rà pé nàìjíríà náà àti nínú àwọn state nàìjíríà gan tó yẹ pé ní so rà pa wọn rà pa àwọn rẹkọmẹ́ndì rẹ̀ pé ẹ̀kan máa ṣe pọ̀ mi rò pọ́n wọ́n ti wọ́n ti enforce pé nam láfíà ẹ wọ́n ṣe láfíà like muslim community pé ibi consensus láàrin àwọn muslim community but kì í ṣe pé kò tí ì dín kan tí state ń kò tó tó tàdání wípé ó dáa púpọ̀ kò sì tako àkídà kò tako imani pé ní kúránì yìí ni pé wàhálà tó ló kó bí àìdínkù mi látà lókàtì ká má ká má expose ara wa sí tó bá lè pa wá run so àtìmọ̀ yìí pé lóríṣiríṣi ń bẹ ní lónìí so àwọn ìmọ̀tọ́ yìí pé ní yóò nígbà tá à ń túnà àṣírí ara wa ni tá à ń túnà àṣírí ara wa pọ̀tà bá wò ó dáadáa á rí wípé kò sí ìtúnà àṣírí ń tó àwọn afáàrí tó ń ránṣà eléyìí náà táwọn afáàrí ni wípé tán bá lọ ṣe so rìsọ́ọ̀tì rẹ̀ pé kì í ṣe pé nǹkan tí wọ́n tí wọ́n display fáwọn èèyàn tí wọ́n eh, open fáwọn èèyàn ah, tá ní ìyàwó ló bá ní lápapọ̀ júwe kan sọ fún ìyàwó pé ó ní so ká sọ fún uh, ọkùnrin náà tó náà propose pé ntaari ni báyìí pé ní ọkùnrin náà bá ní ká sọ fún so ìjàrá nípa méjèèjì àmánà ní tọ́lọ́wọ́ bí wọn wọn gbọ́dọ̀ sọ kódà àwọn àáfàá nínú àwọn àáfàá wa ní ní ní mamlaka ní sàwùjọ pàpẹ ju wọn bá débi wípé ẹ àwọn tabatìmọ̀ pàmò méjèèjì tẹ̀ tẹ́lẹ̀ ọkùnrin kan tó obìnrin kan tá ti ń fẹ́ra wọn takà wá rí i pé ẹ suddenly n ò n ò fẹ́ra wọn mọ́ ṣé ẹnìkan tó nàbà tó bá fẹ́ wá tó bá fẹ́ fẹ́ tá bá tún fẹ́ bá wọn sọ̀rọ̀ ṣé tá bá lọ bá broda lágbájá pé ari tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kìnìṣẹ́ ẹ̀fẹ́ mọ́ ni pé àfẹ́ mọ́ sí òsì tó àkànfẹ́ra ọmọ náà ni pé ǹjẹ́ ru bọ̀dá òun ǹjẹ́ ó ní ráìtì inú sẹ̀rí àkóso ọmọ pé torí pé a ṣe báyìí báyìí báyìí ń tán wí ni àwọn pé là kò gbọdọ̀ sọ kò gbọdọ̀ sọ àwọn náà kan lọ sí tù kan lè kó náà lè ṣe tẹ́sì kan lè ṣe tẹ́sì mi tó tọ́bátọ́ ṣe tẹ́sì mi tọ́bátọ́ jẹ́ bákan náà òun náà gbọdọ̀ sọ fún yàn so láti cover privacy eh, kìíní kejì ara wọn a rí i pé n tá n bẹ̀rù wípé ní àṣírí ó ti àti àti àti block ẹ̀ níbẹ̀ wọn tẹ̀tọ́ bá wá ní pé a máa bẹ̀rù pé káṣírí má tú yóò padà wá tú nígbà ma àpèjúwe nísìn ẹni tó bá bímọ ss ọmọ alárùn nígbà tó di pé òní hospital ọ̀la hospital hospital so ń padà hospital pọ̀ ọmọ tẹ ni so ìgbà sọ so kò ní sí kò ní sí cover máa ń gbà wọn so ntaba ti lè pé ọmọ ss ẹ rí i pé àwọn ará àdúgbò fún ọ yé pé ah ẹ jẹ pé <laughs> bóyá àwọn fámìlì yìí ọmọ wọn so ẹ rí i pé ngbà kò sí àwárí àṣírí àníri recover wọn but nípìnlẹ̀ ó sì ṣe ó sì ṣe bò Allahu ta'ala alam bisawab. okay ẹ ṣeun jazakumullahu khairan so that is uh, modalities yẹ ọ̀nà àwọn eh, ọ̀nà tá a lè gbà ṣe. ó ìtàn. Eh so ọlọ́sàn ẹlẹ́sàn rí ọwọ́ escape mind ni Islam ó ṣàlàyé ọ̀nà tá a lè gbà tá a lè gbà ṣe tó yẹ pé ní natural means bá wà ìlú tó máa ń lò láyé anábìsọ̀ lọ́wọ́ àṣálà ọ̀nà ń pè ní azilu that's hand withdrawal so yíyún ìṣẹ̀rí ńgbàdá pé ní àtàtì rẹ́ẹ̀rí fún hadith Ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó sọ yíyún pé àwọn máa ń ṣe anábìsọ̀ lọ́wọ́ àṣálà so kò sí láàfin bẹ́ẹ̀ léyìn then àbí sọ pé bóyá natural food bóyá oúnjẹ kan bá wà àbí èso kan ní àbómi ní tán tẹ́lẹ̀ tán bá mú àbí tán bá jẹ èyí náà kò sí so àmọ́ ìtọ́ bá ti níbi tán máa ń ṣe ìṣọ́ ìṣọ́ ni pé kí wọ́n tí o máa ń pè ní pọ́n tẹ̀yàn lọ́dà ọ̀dà pé náà sì ní ìtẹ̀sọ̀ nísìnyìí kò sẹ́ni tá bá ti lè táìtì ẹ̀ ti ń transfer kí n lára ọkùnrin tí wọ́n ní pé for never kò lè kò lè ṣe mọ́nu bẹ́ẹ̀ náà ni obìnrin náà Islam faramọ́ islam ò fara mọ́ so àtàwọn àbá àti múlẹ́rìí ni wípé wọ́n nítorí pé alẹ́sọ̀rọ̀ sálàm ẹ̀rìbà tí ń kọ́mẹ́ǹtì lórí azilu withdrawal láyé tẹ̀wọ̀n ní pé ká máa ṣe so tán bá ṣe bọ́ bá wọ ọlọ́run bọ́lọ́run bá fẹ́ dá ẹ̀dá rẹ̀ kò yí wọn kò stop ọlọ́run ọba kó má da ẹ̀dá ẹ̀ so tó túmọ̀ sí wípé ẹ̀ ntí ó bá stop ẹ̀dá ọlọ́run ọba sì yóò kò stop ntánàtàgbọ̀ yìí náà àdìsínú ìpè ká máa ṣe tí wọn bá ti ń ṣe náà tọ́lọ́mọ fẹ́ dá ẹ̀dá rẹ̀ yóò dá sòtọ́ tó máa ṣe pé ṣíṣá ń ṣeun káwọn sábà ń ṣe kò sí láì fi ń bẹ àmọ́ èyí tí ó bá stọ́ọ̀pù ìdẹ́dà so wọn gbọ́dọ̀ ṣe sẹ́yìn tẹ́lá tẹ́lẹ̀ chẹ́ǹjì ìsàlàyé nísìnyí wọ́n ti stọ́ọ̀pù ìdẹ́dà nù so èyí òun kò ní tán ẹ̀rí àkọ́kọ́ nù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé ní ó wà lára kéèyàn ó chẹ́ǹjì kálukú ọlọ́run tẹ̀bí yìí ló kálukú la ní bọ́lọ́run ẹ̀sùn yíyún ẹ má jìnnì lọ but yóò tún ní side effect lára dídá ọkùnrin àbóbìnrin torí gbà tí tí téèyàn èèyàn ní kéèyàn má tọ̀ má fàpèjúwe sórí àìpé natural ni but ní kúkúrú ni wípé àwọn àfáà sọ pé lẹ́yìn òótọ́ Allahu ta'ala alam so wọ́n sì máa ń sábà ká ní pé ru Saudi Arabia fàpèjúwe hospital ti ń ṣe wọ́n tra àti rẹ́gùn even the hospital gan lọ́hùn àwọn ní ọyìn kìtì gbogbo hospital láti lè ṣe family planning ó ní ibi tí a lọ ó sì ẹni tí ó sì ṣe fún yàn so wọ́n sì ti fún wa ní rural and guidelines wáyé pé kí wọ́n gbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa follow kúrò lára ẹ̀ ni wípé wọ́n gbọ́dọ̀ sọ fún àwọn tí wọ́n fẹ́ ṣe ọkọ àtìyàwó pé tẹ́ ẹ bá ṣe iye percentage báyìí ni side effect rẹ̀ so iye àrùn tó lè tún dá sí ńlá ni so kó tó di pé ní wọ́n gbóyún tó yìí tì. ok ẹ̀ṣẹ̀un eléyìí ohun àwọn àǹtá àfàlọ́ yìí pé ní ìdá parájùlọ obìnrin tàwa rí pé ní tó bá tún lóyún míì yóò la ẹ̀mí rẹ̀ lọ sòtọ́ sí tàbátà bẹ́ẹ̀ tó bí yà mẹ́díkálì sòyí ohun ìfún àwọn àfàlọ́ yìí pé ní haramu ni. So, kó tún tíráyì pé kó á nípò ní mánì pé òun lóyún mi tó bá ilé kú àwọn afáàní pé yóò wà lára wà látó lé kó bí àìdógin látà lóka tó kó para ẹni so irú eléyìí wọn lè permanent jẹ̀sákun lọ fẹ́ra so wọn lè permanent eléyìí so láti sèfù láìfù rẹ̀ torí pé láìfù títí ẹ̀ dá wa lójú ọmọ tí mo ti tẹ ò tí dá wa lójú so ẹni tí taba lè ṣe láti protect life ti léyìn wa lè ṣe tó tó bá rí bẹ́ẹ̀ àwọn afáàtọ̀ pé ní àwọn táwọn afáàtọ̀ pé ní at àwọn medical doctors méjì àwọn mẹ́rin bẹ́ẹ̀ náà tọ́jú pé ní kọ́ mùsùlùmí wọ́n yẹ pé náà kò lè má jẹ́ mùsùlùmí wọ́n yẹ pé ní ẹni tá a trust ni wọ́n so táwọn afọ́kọ̀wá sì máa ń sọ táwọn àjòrò sì máa ń sọ ni wípé lára àwọn disciplines tó ní lára àwọn specialists tó ní discipline ọ̀ medical aspect wà so therefore yídà kó jẹ́ mùsùlùmí o àbí kó má jẹ́ mùsùlùmí o tó bá sọ yìí pé ní ẹni bá lóyún mi tí ó lẹ̀mí rẹ̀ lọ tó kágbà pẹ́ kágbà bọ́ fẹ́ until tá a bá wá rí i pé ní ẹni tí ta ń sọ̀hún ó ti bóyá ti ti experience breach of trust lára rẹ̀ rí àti anígbọ̀rọ̀ rẹ̀ máa ń gbà náà bọ̀ tí o bá ti sírú rẹ̀ in principle àgbà ọ̀rọ̀ rẹ̀ wọlé Allahu ta'ala alam tó bá tabari medical doctor tó bá jẹ́ mùsùlùmí of course àá pèrè wọn for ẹni tí ì mùsùlùmí. tó ìwé clear Okay. hey. ah no you you yóò complete ni yóò ṣe ah no kò sí ẹ eh, pé eh, ignorance ò ṣe ẹ kì í ṣe excuse nínú law no Sharia again. so ìtọ́ka àwọn ṣẹ̀ríà ni wípé ẹni tó bá ṣe tó yẹ pé nǹkan tó yẹ ká kọ ẹsẹ̀ fún ni wọn ò ní kọ ẹsẹ̀ fún ó ṣe é pé láì mọ yìí ń kò kò ìrèsì ẹ liability kò lọ́rùn rẹ̀ ẹni tó bóyá ó da nǹkan ìyànnù ní ìsìn ipa àmọ́ pé nǹkan wà ń bẹ̀ wọn kò ní lẹ́sẹ̀ pọ̀ ó da nǹkan nù but yóò yóò yóò yóò pay back nǹkan tó tó dànù. نبعث ń bẹ lẹ́yìn ní pé àkọ́kọ́ àfa ìtawá pẹ̀lú àfa pé kò mọ òun kò yẹ kó torí pé òun ló yẹ kó mọ kó sì tún máa sọ fáwọn èèyàn ìtura kura nìkan pé ní innama yakhsha Allah min ibadihil ulama àwọn tó yẹ ká máa bẹ̀rù ọlọ́run làwọn àfa so ìyóhun eh, kò ní kò ní ṣe eh, but àwọn kan náà mọ̀hábìbí eh, náà náà kìí pé application náà ṣe general like just like that láwùjọ fápòjú yìí nísìn láwùjọ tá a wà yìí ó lójú nǹkan téèyàn lè claim wípé mẹ́sẹ̀gì ò tí ì reach òun tá a gbà wọlé ẹni tó bá ń gbèrú bóyá àwọn south south àti south east ilẹ̀ nàìjíríà tó pé ní àwọn òṣìṣẹ́ sọ yìí òun ó lè máa wípé ah, òun ò mọ̀ pé kìnní yẹn ò dáa tọ́tọ́ tó ń gbé kẹfì fápòjú yìí àtọ́ ń gbé ẹni ẹni àwọn àwùjọ tá a wà yìí kò lè kò lè lo eléyàn àti dìfẹ́ǹsì kò ní sọ̀sídìí bẹ́ẹ̀ náà làáfà náà tó yẹ pé ní ń pèrè láàfà tó wá tó wá tó sóògùn sùn tánà sọ̀rọ̀ tó yẹ pé ní mọ́nà àtà àrọ́fà ẹni tó bá lọ bá àwọn tó ń sóògùn so ìdá ó gbàgbọ́ àbí kò gbàgbọ́ o ìrun rẹ̀ kò nírun tó kílẹ̀ ẹ̀sẹ̀ ti ń ṣe sọ̀rọ̀ alẹ́ mu. sọ̀látù tẹ̀síbẹ̀ ẹ̀ sọ̀látù tẹ̀síbẹ̀ ni bá ṣe máa ń kí ìwọ ẹ̀ fatia dẹ̀hùn iye àwọn sóra kan then sorry wọ́n ṣe tẹ̀ subhanallah iye nọ́mbà kan hadithun wà nù ẹ̀ Abi Daud ọ̀tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé ní hadithun pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin Abu Hanifa Maliki Shafi àti imam Ahmad wọn kọ̀ ń dẹ́mu rẹ̀ so ìtura ni pé kéèyàn má kéèyàn má ṣe ẹ̀ o so ẹni tó bá wá ṣe tó bá wá lé hadithun eh, tó ń ro wípé lọ́dọ̀ títí ẹ̀pàdé tó dáa ni so kò ní wọnú sọ̀látù sọ̀látù nígbàgbọ́ pé ó ti ní ẹ̀rí bọ̀t àsọ̀mọ́ eh, wípé ní tó bá dìgbà míì so gẹ́gẹ́ bí adéṣọ́nà sọ wípé ní zadaka Allahu hirisan wala ta'ud tó bá dìgbà mọ̀ kó má ṣe bẹ́ẹ̀ mọ́ so àwọn táyà sì ṣe náà bàtà àti màní sí pé kò dáa so kéèyàn má kéèyàn má ṣe àtàwọn oríṣiríṣi ìran mẹ́ta yẹn Eh, àmọ̀yàn náfìlà kan níjọ jímọ̀ tó bá gbẹ̀yìn tó bá gbẹ̀yìn Ramadan tó bá gbẹ̀yìn ṣàbáwọn bí sálàrúbá ni ok so gbàmọ̀ eléyìí hàn. àṣírí àwọn nǹkan tá máa ń pẹnu ṣẹ̀ríà ní fítàní tó ń sọ pé ní sallallahu alaihi wasallam pé tó bá padà pé tàtà ti fítàní kàdùrùmátì lẹ́yìn tí fìtínà bá dé yóò dàgẹ́ bí òkùnkùn bìrìmù lóru ni tó bá dé kò ní máa yá kò ní differentiate láàrin ẹnì kankan so anáfà yẹ pé ní ká máa wá ìsọrí níbi fìtínà káàtà lórí ìrun wa àti kúrò náà sọ̀rọ̀ tí ó wì í ó ní pé wal fitnatu ashaddu min al-qatl fìtínà òun kan burú ju pípààyàn lọ so abẹ́lẹ́ ọ̀nkọ́lọ̀ kó wọlé àkànṣe rẹ̀ àwọn tí tán fọ̀ sínú fìtínà náà kọ́lọ̀ kó yàn kó so àwa náà kọ́lọ̀ kó kó sàánú wa lọ́mọ afáwọn máa fi ń kìlọ̀ fún wa púpọ̀ púpọ̀ tùnà fún pàápàá jọ̀ǹtọ́ náà lásán lẹ́ka nípa jihadi jihadi ó dẹ́líkéètì gbàtọ́ bẹ̀rẹ̀ náà tí wọ́n kọ́kọ́ dìklẹ́ apá ó yà wọ́n ti jihadi náà ni so gbígbà tí yàn ń yóò máa ríra nígbà tó ń ṣe tọ́lọ́hún bí ó sì máa wọ inú ẹ̀ bí ó sì máa wọ inú ẹ̀ bí ó sì máa wọ inú ẹ̀ tó gbàrà gbàrà pé ó wà yíwọ́ tó eh, èyí tó dáa jù ní wípé àwọn àfáàtò àwọn ìmáàmù náà tó bá ṣe jihad náà wọ́n ti wò wọ́n pé yes at least àwọn ní eh, control tó yẹ pé nítorí kì ninety nine percent but tó yẹ pé ní doubt bá wà ń bẹ̀ ń gbọ́dọ̀ àwọn àfáàtò pé ní ìmáàmù gan tó bá ká tọ́ra àwọn eh, ọmọ ogun rẹ̀ so òun àtọ́lọ́run ọba ẹlẹ́jọ́ so ó ó ó delicate gan ká gbogbo à ń pè yẹn kèfèrí tí ò dáa ni tó pé tuntun máa ń bẹ̀rẹ̀ náà nù tó tàbá ti pè yẹn kèfèrí tuma eh, ni pé kápá ni tẹkifíru ti tẹ tẹkifíru mu tó wínú sẹ̀yà nù tó bá ti dìklẹ́ yẹn pé ní kèfèrí ni tuma ni pé ẹ̀jẹ̀ rẹ̀ dáàmú rẹ̀ kò ní ọ̀nà mọ́ owó rẹ̀ so kò kò sí nǹkan fún kápá so gbogbo kẹ́rẹ́ sì ni àwọn tá máa ń ṣe eh, bíi tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni pé bí wọ́n tá bá wá sí wàá bí ìgbà ó tún ṣe ń kírun tí àtọ́ bá ṣe ń kírun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láyé ti pàkíyèsí rẹ̀ so lálẹ́ àná lálẹ́ àná mọ́sálásí àrí mọ́rẹ́nìkan tó ń kírun so tó bá rò kó bóyá tó ń rò kó so ó tún yàtọ̀ tó bá sàpò wípé so tó gbọ́ òyìnbó olóhùn òyìnbó máa pè mọ́mù pé báyìí báyìí bí bó ṣe ń rò kó so kọsibítì máa ń bẹ̀rẹ̀ nánu yóò rò pé tó ń ṣe dáa ni tí ń ṣe ò dáa tó bá padà pẹ́ so bóyá àwọn àkànlọ́tún rúbùkànlọ́tún lọ jọ́yìn so torí táwọn ní kọ́kọ́ máa kírun bá wọn bí ó sì máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so báàbò kọ́ra máa sì bá ṣe bá ṣe bẹ̀rẹ̀ kò jù bá ń lọ so ẹ̀ wá fìtínà táwọn náà tí wọ́n tí wọ́n dálẹ̀ ẹ̀ wá gbogbo àwọn ẹ̀mí tó lọ sí tẹ ìmọ̀ tábà ṣẹlẹ̀ ní pé ẹ̀mí àwọn tí wọn ò mọ wọn mẹsẹ̀ ni máa ń lọ ní Syria gbogbo ìlú tá parun àwọn ìlú halabu àtàwọn oríṣiríṣi ìlú tá parun nísìn àwọn yìí wọn bá wọn dá sí láti pilẹ̀ wọn ò wọn mọ ọ̀tí ló wọn nísìn kò ṣe gbé mọ́ completely so akama bẹ́ẹ̀ lọ́nà dé pé àwọn nǹkan tí wọ́n ń báyàn lé tí wọ́n ń báyàn lọ́kàn jẹ́ ni kí n tí ò lè ṣẹlẹ̀ nínú kèfèrí gan so wọ́n ń ṣẹlẹ̀ lára tá à ń pera ní mùsùlùmí so ó báyàn lọ́kàn jẹ́ púpọ̀ àti gọ́fìmẹ̀ntì àtàwọn aráàlú ọ̀tẹ̀ eh, abẹ́ lọ́nkọ́ lọ́nkọ́ wọlé àkànṣe rẹ̀ so ló báyẹn pé nínú ṣẹ̀ríà even Islam ò fara mọ́ kẹ́yẹ̀ máa ṣe wọ́de àwọn demonstrate ní àbáwọn protest ní Islam condemn rẹ̀ torí pé bí ó ṣe bẹ̀rẹ̀ náà nù so wàlẹ̀ fitinatu aṣáájú nínú àlọ́kọ́tìlì abẹ́ lọ́nkọ́ lọ́nkọ́ wọlé àkànṣe kọ́mọ́jà rí fitinatu ọ̀bẹ̀lẹ̀ ọ̀pọ̀lọ̀ kó wọlé àkànṣe rẹ̀ kó mọ̀jà rí fìtì náà ọ̀pọ̀lọ̀ mọ̀jà rogun o ọmọjà rogun o torí yorùbá bá ti mọ̀ pé ẹni tí sago ẹni tí ẹni tí sago ẹni tí ó ròyìn ogun òní kú sójà gan ẹ̀yà tó mọ̀ pé ẹni sago ẹni sago tójú ẹ̀ wọlé àbí kìnnì kan so kò ní bó bá kọ so so yorùbá bí yorùbá ṣe wé nu àná àti lè change rẹ̀ so ìtún ẹ̀ làwọn fẹ́ lò pérépéré. الله تعالى أعلم بالصواب وصلى الله وسلم محمد وآله وصحبه وسلم